lójú àwàdà rèé ó kọjá àfẹ́ ń sọ ẹ̀rín rèé ó àárín làmì lójú àwàdà rèé ó kọjá àfẹ́ ń sọ Àdìgún Tìrìmìsì pẹ̀lú Julius ẹbí ní àtàwọn aya tí kò gbọ́ rege ẹ̀rín rèé ó àárín làmì. wọn àrí ìtàkìtì àrí omi ẹ̀rín àríntàkìtì. àwàdà rẹ̀ ó kọjá àfẹ́sọ. Àdìgún tírí mi sí pẹ̀lú Julius ẹbí ní àtàwọn aya tí kò gbọ́ rege ẹ̀rín rẹ̀ ó wà rìnlá mi lójú. àlọ́ àlọ́ kì í ṣe lórí alábàáwọn o ẹnu òun sì lára fọ́gẹ̀mù ẹbí ní ṣé wọ́n nìkan ni o. Julius ṣé wọ́n nìkan ni Àdìgún ṣẹ́yìn nìkan ni Tíríò ṣé wọ́n nìkan ni. ẹ̀ríre o àárín làmì lójú àárín àmì lójú ọ̀nà rè ó kọjá fẹ́ sọ. ó ga jù o. ẹ̀ríre o àárín làmì lójú àárín làmì lójú àwọn ọ̀nà rè ó kọjá fẹ́ sọ. ó kọjá fẹ́ o ti rí mi pẹ̀lú Julius pẹ̀lú Julius ẹbí ní àtàwọn aya tí kò gbọ́ rege ẹ̀rírẹ́ o àrìnà mi lójú. Commotion for their house every day Promotion for their passage every day their wife na wahala their children be wahala Promotion for their yard every day o oh. laugh laugh make you laugh tire. ẹ̀rín rẹ̀ o àárín là mí lójú. ẹ̀rín rẹ̀ o ọ̀nà rẹ̀ o kọjá bẹ́ẹ̀ o sọ. kọjá bẹ́ẹ̀ ẹ wá o. ẹ̀rín rẹ̀ o àárín là mí lójú. ẹ̀rín rẹ̀ àwọn rẹ̀ o kọjá bẹ́ẹ̀ o kọjá bẹ́ẹ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọmọ. Um, baby. my baby sweet. my baby. Mm. darling. n ò lè fi ọ́ lẹ̀ láéláé. ó ga ọ orí yíyan wà fẹ́ dáa mọ orí yíyan dáa rárá o ẹ jọ ẹ sọ fáwọn ìjọba kí wọ́n ṣéǹjì fìlà yín. wọn ò lè ṣéǹjì rẹ̀ kí ni ìjọba ọ̀ràn ti wà ìjọ òní wọn tún rántí ru wa pé wọn ó pàrà sọ ọtí rẹ lómi kò jókòó tí wọ́n bá dúkú báyìí gbogbo bíi ti ya bàbá méjì rẹ̀ bí ó ti wá ń talẹ̀ àìlómi ẹ̀rín ni wọ́n mọ̀ bú sí wọn ò sì ní mọ̀ pé ìjọba lọ́sọ̀rọ̀. dádì mi ìjọba lọ́sọ̀rọ̀ á di bẹ́ẹ̀. lára ọlọ́run ẹ̀yin rẹ̀ mọ̀ pàṣẹ ẹ̀yin ẹ̀yin wọ́n ṣe ti yín dáadáa. ẹlòmí àṣẹ rẹ̀ ó ti pọn báyìí tóun ó ti pa bí wèrè àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta iná wọn ń ká sọ fún wa o fáwọn tó bá. àwọn ẹ̀yin mọ̀ ṣe ti yín bẹ́ẹ̀ ẹ̀yin mọ̀ ṣe ti yín bẹ́ẹ̀ ẹ̀yin níyàwó ẹni ń tọ́lọ̀ fún yín ní ń ṣe lọ́fà yín gbogbo Oh, mommy. ẹ dọ́tà lọ́fà. ẹ yeah. ẹjẹ́ ká mú gbogbo it, mọ́ ah. ṣé kìí ṣe lọ́fà. lover. Eh, oh lover lover. wọ́n yẹ kí ìyá rẹ̀ ṣe ní sẹ́wọ̀n. lover ọlọ́jọ́ lover. bébì hmm. kọ́ ọ tọ́ wọn lọ ó ìṣèlú mi o ṣé mo pé ìjọba tó wà ń ta nísìn ìjọba ti ṣéǹgì gbogbo gbogbo náà sì ti di, Eko ti di èkó tíátíá báyìí eh, gbogbo tó bá ṣe. tó wá tó wá náà ni and bá a ṣe tèmi fẹ́ fún yín nísìnyí pé bí ẹ ṣe ṣiṣẹ́ takuntakun tó ṣe pé ń wòye ọdún tó ń bọ̀ tíràwọ̀ apá yóò mọ̀ lọ bí sixteen tí gbogbo ọ̀pọ̀ tí ọjà pọ̀ mọ́ra wọn tíràwọ̀ ọ̀pọ̀ mẹ́tẹ́ pé ràwọ̀ gan-an ò ní fẹ́ jẹ́ kẹ́ ẹ láṣọ wọ̀ tààrà mọ́ mo mọ̀ pé ràwọ̀ ni wọ́n mọ̀ fi fún yín ní owó ní ẹnu iṣẹ́ ti yín. kẹ́nà tẹ́kẹ́jì káàmì ọwọ́ ayẹ lọ́lẹ̀ ni. méjì kan bọ̀ yẹ kejì kan yẹ. sólórí ah, ibú ni ọ ni lórí owó kejì káàmì ọyẹ bọ̀lẹ̀. lórí ọ̀rọ̀ owó dé yìí ẹ jẹ́ kí gbogbo òye mọ́ra wọn só ti yẹ yín kẹ́ ẹ mú iṣẹ́ yín bí iṣẹ́ gidi ẹ dúró de tírélà tírélà bá ń bọ̀ ẹ dúró yín ológun ni yín bó ṣe bọ́ọ̀sì ní bó ẹ dúró gbọ́n yín àwọn ètò ìbá ní nǹkan tó yẹ kí wọ́n ní ẹ mú wọn ẹ mú lọ́rọ̀ burúkú wọn ò sẹ́lẹ̀ lórí ọmọ rẹ̀ tó ṣe é mú yan kàn láàrin àwọn àwùjọ owó wa ló kù báyìí nísìn ọmọ ti wà owó wa ló kù báyìí. kì í ṣe dandan lówó dandan kọ́ lówó ẹ̀tọ́ lọ́ọ̀ bá fún ni ẹ̀tọ́ lọ́ọ̀ bá fowó ò ṣe fi ti pa wá. tó bá jẹ́ torí owó làwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe mú ọ fún mi wọ́n lè wá mú nǹkan wọn. torí owó kọ́ torí owó kọ́ àmọ́ owó gbọ́dọ̀ tì í gbogbo bá ṣe wá ṣe é tó ò ní jalè tó ò ní ṣe four one nine tó ò ní lu jìbìtì tẹ́kù gbogbo sí ayé rẹ̀ pátápátá lálẹ́ ó fi sìn ò ní kó já mú lò báyìí. Ah, ẹ wọn lè wá mú mi ò lè sáré ku. Ah, ọba tí ń gẹ ni àdìmẹ́rù èèyàn lè fi ọkọ kúrò lọ́dọ̀ rẹ̀ kọjá kò ṣeé ṣe kò ṣeé ṣe àdìmẹ́rù bẹ́ẹ̀ bá fẹ́ ọkọ kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà téèyàn. owó tí mò ń mú wálé sọ̀rọ̀ gbówó tí mò ń bá ní. Ah! èdè yìí olódó sí sẹ́gbà tí n bá mọ́tò àmọ́ mọ́lọ́kadà sọ́dọ̀gbà tí wọ́n tọ́ bá pa mí bí mọ́tò bá ń béèrè bọ̀ báyìí kọ̀ bá gbanú. sí àfi tá à ń tẹ̀lé kọ́ wa gba ọ̀nà tí ọ̀yẹ́ kan gbà kó dé dáńfó àwọn ọmọ onídàáfó tí wọn ò kọ wèrè wọn yọ orí orí ẹ lọ́tọ̀ ni èmi ń bá tiri kan ti ń béèrè bọ̀ ni mo ti sábà ẹ̀ ìjọ kan mo rí kan ní ní mo twelve mo twelve ẹ̀ kan náà àwọn aláṣẹ máa ń ṣe sọ́ngẹ̀dì tí ń ṣe sọ̀ǹgẹ́ tó rí àwọn ọmọ ọlọ́ba tí ń bọ̀ tó lé báyìí tó tún rí ọlọ́kadà tó lé tọ́lọ́kadà bọ́ sẹ́nu ọkọ̀ BRS wa táwọn wá káàkiri tó gbé tán báyọ̀ palẹ̀ mẹ́ni wọ́n dáná sun gbogbo ọkọ̀ ni béèyàn páyọ̀ wọn dáná. o ò lè fara rẹ jì fúnjọba. ẹ lọ mú bàbá rẹ wá kọ́ wá sí i sórí bí ń ṣe wáyé àwọn tí ń ṣiṣẹ́ wa lójú méjèèjì gan tí wọ́n gbóná ó bọ́ndé ǹdí ẹlòmíì òòkà ìdí wọn báyìí bí ojúbọ Ṣàngó ni wọn ti kógun síbẹ̀ rẹpẹtẹ irú èmi tèmi kàn lọ gbẹrẹ fún yìí ni wá èmi rọ ni ọ. ṣé nísìn kí lé ọmọ jó kó lé ọmọ jà kí wọn sọ fún ọ pé ní sùúrù o ọkọ mi ń bọ̀ o ọkọ mi fẹ́ẹ̀ dé o kí n máa wá pè ọ kì í ṣe pé ọmọ sáré bọ̀. ayáwó ló kì í bọ́ ọ̀ka yà ń mi ò kú dànù. irọ́ ni o. èmi èmi ọkùnrin fúẹfúẹ kí ni mo gbogbo sẹ́nà àṣẹ káàrí owó jẹun ni. kó lè mọ ìjà ládùúgbò àbí kí nǹkan kan máa ṣẹlẹ̀ kẹ ẹ wá rò pé air force ẹni tí ń ṣiṣẹ́ ológun kan ọ wà nù lé èmi mo mo mo mọ pẹ́ mi mi lé wọ́n ti sá sábẹ́ bẹ́ẹ̀dì. o ò lè fẹ́ àárọ̀ mọ́. èmi wọ́n mọ̀ pé sẹ́ẹ̀tì à kò bá fanakula lọ àmì mi ti ń bá kó múyàn fanakula ní béèrè wọn bèèrè dábì láìsẹ̀nsì rẹ̀ tó o bá ní àbí kí n béèrè kí ni fanakula yàtọ̀ sí fanakula mo tún mọ̀ ń béèrè àwọn kankan ní national nationality káàdì wọn tí àwọn bá ti ní wọn dáràn abọ́ san task force ẹni tí ọba san task force ọ̀daràn ni. tí n bá ti ṣe báyìí ó gbé jáló lé lọ́wọ́ ni owó tá à ń gba owó èpè ni ẹlòmíì ìbínú la fi gbowó lọ́wọ́ rẹ̀ ó sì gbọ́dọ̀ fún wa owó ìpìlẹ̀ náà sẹ́rùn kówó gidi lówó tẹ̀lé ni gbogbo ọbẹ̀ tẹ́ ń ṣe ọbẹ̀ ìpè ni oúnjẹ tẹ́ ń jẹ oúnjẹ ìpè ni ọ̀rẹ́ lómi tẹ́ pé tọ́ba mú ẹlòmíì tọ́ba ṣẹ́jú lásán ọwọ́ wèrè nu lọ́mọ gbọ́ báyìí. ah ó jẹ́ ìrántí ọmọkùnrin kan lábùjá ní gẹ̀ẹ́dìkìtù bí ó ti mọ̀ sí. wọ́n gbà mí o. ọwọ́ rẹ̀ ò gbọ́dọ̀ gbẹ̀yìn sílá. wọ́n gbà mí o wọ́n gbọ́ mi tán láìpẹ́. wọ́n gbà mí o. mú mi dáàdi ẹ ti dàgbà. èmi ò fèrè gbádùgbádù. èmi náà fẹ́. mo fèrè gbádùgbádù. dáàdi time ti ń lọ ẹ wá máa lọ bí iṣẹ́. màá lé steam pẹ̀lú ìyá rẹ torí nǹkan tá à ń ṣe ojú ó sì wọ̀ gánran síbi bígbà tí yàn ń kọ́ nǹkan púpọ̀ ni. ṣé bá ọfẹ́ sọpọ̀ tí mọkùnrin ni mo ti mọ̀ ìyá rẹ̀ ńgbà tó ń wà báyìí débi pé irú rẹ̀ wà mọ́kùnrin ọkùnrin olórí burúkú o ní òrì irú rẹ̀ lóyún lòún fẹ́. nígbà hmm? tó hmm. wá báyìí hmm. èmi ni nígbà tó ń wá báyìí. n tẹ fọ mi ìpè gbàgbé ọ ò tó yìí gbèrè lè mi gan òyìtó yìí tí mo ti mọ wọ gan ọdà ó gba nǹkan burúkú ni ọ láti kékeré. Oh, you're fine. kúrò àlọ́lé. òní dé lọ́jọ́ wa àlùbáríkà ló lọ lóde àlùbáríkà ló lọ lóde. Ah. ọyàn jọ torí Ọlọ́run jọ jọ jọ torí Ọlọ́run mi mo ṣé wọn ló kọ mi síbẹ̀ yìí. nǹkan bẹ̀ ni jọ torí ah. Ọlọ́run. ní sùúrù ní sùúrù náà ah, ah. ṣé mo pé ìwọ ò níbi tó ń lọ èmi dẹ̀ níbi tí mo lọ mo dẹ̀ sọ pé mo ń kanjú ó dàá mo nǹkan tá a máa ṣe jẹ́ ká dá omi yẹn sí méjì kí wọ́n lo half kémi lo half jọ. kò pọ̀ kò pọ̀. ó dáná òtẹ̀ ní sùúrù sún sẹ́yìn kí ló dé gan-an adẹ̀ ń bẹ̀ adẹ̀ ń bẹ̀ ìwọ yẹn jọ́ lọ́run ni. Ah, ah, onígbèsè tí o bá gbẹ bẹ́ẹ̀ ni á gbẹ mí náà kí jọ tó dé olóò ọba àjẹgbà mi kẹ fún mi láyò gbà mí o gbà mí o àbúṣe wa lè tó yìí kí ló dé gan ah, mo dé di kànga mo fẹ́ bomi mi ìdẹ̀ romi bu mo dẹ̀ romi ń bí irú iṣẹ́ bíi jẹ́wọ́sà corporation tó máa deposit omi síbi ni mo dẹ̀ rọra dà jẹ́jẹ́lì mo ní kìsà ìlọ fìwẹ̀ torí mò ń kọjú lẹ́yìn bá máa jọ lọ́hùn àwọn èèyàn mà ní rìn lẹ́ẹ̀lẹ́ mo dẹ̀ bẹ́ pé kó jẹ́ ká dá omi yẹn sí méjì ó dẹ̀ ṣe báyìí òun ṣe òun ṣe òun ṣe ni pé ìwọ yẹn jẹ́ ọkọ ga. lórí omi mi. yes. Aduke kí ló ṣẹlẹ̀. o ò tẹ́kì ẹlẹ́mi ò ní torí mi ń kọjú èmi dẹ̀ romi bẹ́ẹ̀ mo dẹ̀ bú. ẹ má jà mọ́ ẹ má jà mọ́ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ pín omi yìí. mi ò ní gbà ní pín ní. Ah, ara ah, pín ní ara ah, pín ní kíndínkíndínkíndín. ó yá ara mi ò ní gbà ó mi gbà ó mi ní gbà ó mi lẹ̀. bàbá ẹ lọ báyìí. a ní kó lọ sẹ́yìn jọ. wá kí ló ń wọrí ẹ a ní ọlọ sẹ́yìn olóògbé lọ. mi bẹ̀rẹ̀ anybody. ọmọ sàlẹ̀ kò ní ẹ bẹ́ẹ̀ni ọmọ sàlẹ̀ kò ní ẹ bẹ́ẹ̀ni. màá fúnmọ́tò pa ẹ kódà kábíyèsí ò ní dá sí. bàbá ẹ dúró bàbá ẹ dúró bàbá ẹ dúró ẹ dúró bàbá ẹ dúró. sẹ́yìn náà lẹ́tú kó gbogbo eléyìí síbi. èmi ni mo ní ṣe rí eléyìí tẹ̀ ń wò yìí àti parí àwọn eléyìí ṣùgbọ́n ọlọ́run kó má yàrá ìsọlẹ́nu kọ́sítọ́mà èmi gan sọ pé máa fóònù wọn léni léni ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹjọ́ ẹ fẹ́ ní ìní kan yá mi. tá a fẹ́ fi dá ẹ má bínú. ẹ dákun ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má yà àbí ẹ má yà ẹ dákun ẹjọ́ torí tọ́lọ́run ọba. bàbá ẹ dákun ẹjọ́ ẹjọ́ ó dẹ jẹ́ kí n rí yín. ẹ sọ nǹkan tẹ fẹ́ sọ mò ń gbọ́ yín àjẹbára ìrọ̀ kọ́ torí pé àwọn ọmọ ìwọ̀n náà yìí bàbá ẹ jẹ́ kí n ẹ wò àti mo ti ṣe tán. sẹ́rí tó bá yá ẹ sọ pé wọléwọlé ò dáa ẹ̀yin náà wo gbogbo orú pàǹtí tẹ kó síbì. sẹ́yìn ò mọ̀ pé gbogbo orú nǹkan tẹ kó jọ yìí ó máa ń fa tàwọn jí yànmùyànmù ẹ wo gbogbo lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe lítẹ̀ nǹkan tí máa ṣe ń sìn ni pé máa sọ fún àwọn bọ́ìsì mi kan jáwèé fún lẹ́yìn. Ah, ah, àà má ṣe bẹ́ẹ̀ o. tẹ́ ẹ bá ti fẹ́ kí n ṣe ìwájọ wa ìwájọ wa e. ẹ ṣàgò ń búgò ṣàgò ń búgò ẹgbọ́ ṣóyẹ kan búra wọn ìwà wọn jọra wọn kò má yẹ kan búra wọn kí ni ṣàgò kí ni ìwọ méjọ ẹgbẹ́ fún gbogbo kí ni o ní wọn náà ń ṣe ìrìn àti òdà o èyí ti yí bàbá ọlọ́wọ́ àwọn ọmọ ẹ bọ́ gbogbo ẹ ṣe òkú òkú lónìí nígbà tó bá yá ẹ̀ náà bá yín jà ẹ ọ̀dọ́ yìí ni gbogbo ọ̀dọ́ ni ṣé bàbá tó tẹ̀lé mi lọ sọ̀rọ̀ yìí dúró ń bá kò fẹ́ràn ngbọ́ ti wà níléèwé nísìn tó sì jẹ́ pé díẹ̀ ló kù tó ṣe o kí wá ní nǹkan gan tí ó fi ẹ̀kọ́ rẹ ṣe só ti yé yín báwọn ó sì sọ fún wa pé n tó wò nǹkó òun ó ṣe nǹkó òun ṣe ń bá wọn. máa wò pé lóòótọ́ àjọ ń gbélé ni àwọn gbogbo wa ti dọ́mọ ìyá àìsí ìlẹ́ni nímọ̀sán ká mu àìpọ́n ló jẹ́ ń pè yín pé bẹ́ẹ̀ ṣe bá ń ṣe tọ́lọ̀ ọ̀ràn ẹ̀ lọ tí ó yẹ kó bá ti ń jáde báyìí tí ọwọ́ bá ń kù sọ òun mo pè sí kẹdákun àwọn ọmọ tí yín náà ṣoríire. kò sí wàhálà ṣe rí ọwọ́ ẹ̀ ló kù sí nǹkan tó kàn ṣẹlẹ̀ ń sìn ni pé tóun bá ti jáde. sọ ní báńkù ẹ wò ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun èmi náà sọ mo ní à bọ̀dá akọ̀wé o èèyàn ni ọ́ bó sì ṣe wà àbúrò yín ni sóyè yín bó bá ṣe ẹnà kankan jẹ́ ẹgbá iṣẹ́ ẹ bá fẹ́ ràn ẹ̀ràn gbogbo ohun tó bá wù yín ẹ fi ṣe bínú ilé yín bá dọ̀tí ẹ pè kọ́ bá yín gbà yóò bá yín gbà bí bẹ́ẹ̀ di yàn bá dáa ẹ pè yóò bá yín tẹ. Ah, àmọ́ mi. bẹ́ẹ̀ ah. bá rí lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ẹ bá nà kúrò. o tiẹ̀ gbọ́dọ̀ máa ṣe gbogbo orúkọ báyìí gbọ́dọ̀ eh. ṣe orúkọ báyìí. kí ni ṣe aláwọn ọmọ sìn bí yóò bá mójútó wọn ah, ah, wọn mọ̀ burú o àmọ́ sẹ́ẹ̀mọ̀ bàbá rẹ̀ gbélé èmi ìyá rẹ̀ náà alájàpá ni mí ẹ̀yìn rẹ̀ báyìí náà ni mo kù. àyà ò gbọ́n o dúró ń gbàgọ̀ ń fẹ́ ra wọn ìrírò ń borò. ó ti mú mi gbàgbé o ìbànújẹ́ ìgbà kan ṣe wẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń jẹ́ ṣe wẹ́rẹ́ níṣẹ́ olúwa. Ah! ọlọ́run Elédùmarè wá ṣàánú fún mi mo tún ti ń jáde lọ báyìí tí mo ṣe máa ń jáde láràárọ̀ jẹ́ kí n bólòdè pàdé wá ṣàánú fún mi. Ah! ọlọ́run jẹ́ kí jẹ́ kí tètè máa jọ ọ́ tó bá wa máa jọ ọ̀tàn kan tó wá gbé mi lọ sí Marina Branch ilé owó <laughs> wá nínú ilé. káàsán o ẹkúṣẹ́ ẹkúṣẹ́ o. lórí tẹ̀ ló ti bẹ̀ sí. ẹ má má bínú sí mi ọlọ́run kò jẹ́ kí ni wọ́n dùn ni o wọ́n sáré pè mí lọ́fíìsì ni pé ìyàwó mi rọbí lọ́wọ́lọ́wọ́ tó rẹ̀ mo fi ń rọ̀ṣì mú un lọ. ẹ̀yin ò wá mọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe ń rọ̀ṣì lọ yẹn àìló sí bẹ́ẹ̀ tí ó léwu ṣá. ẹ má bínú kọ́lọ́n kó dùn wánu ni ẹ jẹ́ kí n sáré lọ. kò ní ìdíkẹ́ ló bẹ́ẹ̀ tiẹ̀ mọ́ àní kò ní ìdìmọ́ kò ní ìdẹ́ sọ̀kalẹ̀ ẹ tiẹ̀ kọ́kọ́ sọ̀kalẹ̀ náà àwa tá a wà ń bí tẹ̀ ń wò yìí ìtorí kíláàsì wa ń bí ẹ ẹ mọ iyì wa ọlọ́run sì ní jẹ́ ẹ mọ iyì lágbára ọlọ́run àwọn sójà ni o ọlọ́pàá ni o gúgúrú dìbẹ́ǹsì ni o àtàwa tá a jẹ́ Lagos State mobilization tá à ń ṣiṣẹ́ ẹ ẹ mọ iyì sẹ́tàǹsì tẹ́ ẹ bá mọ irú sẹ́tàǹsì yìí ni ẹ ẹ pọ̀n wá lé wọ́n lè lo fanbet. ẹ sà ẹ fanbet. bí ìjọba bá sọ fún yín orí bíríkì rẹ lókè ẹ gbàbẹ ẹ mọ sọdá títì ẹ para yín dànù wọ́n wàá gbé ambulance wọ́n wàá gbé òkú yín ẹ hàn pé látàjẹ ìjàgàbán Tinubu láti ń wọ aṣọ tá à ń wọ yìí ẹ ẹ mórí ẹ sì ní mórí tẹ́ fi kú àìsí ń wọ dò ní. ẹ ẹ má bínú sáà ìyàwó ìyàwó yín ló wà ní hospital wọ́n fi sáré pè mí ní ọ́fíìsì pé kí n wá. ìyàwó mi wà lọ hospital ìyàwó mi hospital lọ wà kí ni sìn. ó ń rọbí ni sà. ẹ jẹ́ òkú ẹbí ìyàwó tèmi ni kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó mi. ìyàwó mi ni mò ń sọ sà. kò ní yẹ ọ ìyàwó rẹ ló ń pè ní ìyàwó mi. ẹ èmi sọ bí ọmọ yorùbá ni sà. ọlọ́run sọ bí ọmọ yorùbá ara àṣọkùsọ tẹ̀yìn ọmọ yorùbá tẹ̀ ń sọnù àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó rẹ tó ń pè ní ìyàwó mi àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ni ẹ ní àkàrà tí eégún bá fẹ̀ sí. tẹ́ ẹ bá ti rí wa kẹ́ ẹ rí wa sórí gbogbo ló fáńbẹ̀tì o lókìní o ẹ tẹ bírèkì o ẹ dákoto o ìtòrí ara yìí ni bẹ́ẹ̀ bá kó ẹkú kù sára ambulance tí Tinubu tó gbélé kan máa fi gbé yẹn kan wọ́n lójú àánú ni ẹ tí a gbé tara eni ní ẹ tí wọn ò gbé tara eni ní wàhálà tí yín lẹ̀ ń ṣe àwa tá à ń ṣe yìí iṣẹ́ gidi là ń ṣe ń bí wọ́n yìnbọn fọlẹ̀ ẹ̀ tì kábọ́nú bí kò kó ń ṣe ṣú ẹnìkan ọmọ gbódó ń gún yín àríwá ta. ọmọ ìyá rẹ àmọ́ torí nǹkan tó sọ wọn ṣàánú ẹ ẹ lọ rí gbáǹdẹ tó sàn lọ́wọ́ rẹ kẹjẹ kọ máa lọ. ẹ sà ẹ jẹ́ kí n fún one thousand kí n tè mọ́ lọ tó dáhùn dókítà rẹ. mi ò ní jíìrì ẹ ọmọ kọ́ mi mọ́ ẹ owó kí ni one thousand ǹjẹ́ ọmọ tí wọ́n ta tọ́sà tí mo wọ̀ yìí lásán sí èrè bíi ti tẹ̀sán yìí òun náà là ń ná dá ló nǹkan lọ fáwọn ọmọ mi lówó gidi kọ́ fún ọlọ́dẹ tọ̀sán ó mọ̀ ń sànú rẹ ni o ó bẹ tá à sí ìjọba ò gbà wá láyè rẹ o àwa là ń pàṣẹ o. tí wọ́n bá lè páàkì ọkọ rẹ yìí tí wọ́n gbé dé aláùsá two million ní àgbà lọ́wọ́ rẹ tí wọ́n sì já rùsùtì fún ẹ èyí táwọn fẹ́ gbà yìí kò sí rùsùtì ń bẹ kò sí sáríyànjiyàn à ń dínàdúrà ni kọ́ fún alówó wa nǹkan táwa ń jẹnu. two million èlò mọ́ ara mọ́tò gan-an. sẹ́mi ló ń béèrè pé èlò lọ ra ọkọ̀ aṣọ tó rí lọ́rùn mi sọ gbọ́pá aṣọ kọ́sọ́ ọ̀fíìsà rẹ ni mo bí ọ lè rè àbáwá wà àwọn tí a mú mọ́tò ebi ká mú ọkọ̀ kábèrè farakula kábèrè nọ́sẹ̀nsì tẹ́ ẹ bá ní ká gbà lọ́wọ́ yín èyí tí àwọn ọlọ́bàánù lórí burúkú tí yàn nípa wá ká sáku o tí màá fẹ́ sìn kátà sìn wọ́n lè kọ́ ju gbogbo táyà rẹ̀ ibi tẹ́mi ọkọ̀ rẹ̀ bọ̀. o sí o orí wo olójú ẹ̀ tó lè ṣe o àbẹ tí ọba sọ mi sàbí tèmi. ok màá pàjọ ẹ̀ dé màá pàjọ ẹ̀ dé sà. ọ̀ya lọ́ọ̀rì fún ọ lówó tọ́ba tọ́ba owó gidi. ẹ má gbàgbé mọ pé ìyàwó yín wà lọ sùtù sà ẹ má gbàgbé sà. ya mo ṣáà ti ní kí àwọ ẹkú lẹ́kọ̀ọ́ àbí kí ló ti kú. yáyá yáyá come. ẹ̀sùn bẹ̀rẹ̀ ìyàpò fẹ́ni tí ń gbowó kọ́ bẹ́ẹ̀ ògbówó oṣù tán á tún gbowó ẹ̀yìn ẹbí wọn pé ṣòbò òfin mu ọwọ́ pálábá á tó ṣẹ́gi o ojú. Yeah. Uh, before before uncle. Let me just tell you something. Under three minutes, I don't come down. na <laughs> so. Short time na three k Today break ten k. ten thousand. Hmm? Ah. Iṣẹ́ yín pé gan-an gàrí gan òwọ̀n tó báyìí epo òwọ̀n tó báyìí Let's pay pé ẹ fẹ́ you materials ibi kankan ṣe tún ibi kankan ṣe gbàgbọ́s kó dẹ̀ kó mbẹ́ ni. Ah, Ọ̀gá you just come Lagos. It's okay it's okay it's okay oh, yeah, let's go. Eh, Oga, before we start my money. Why you do like this? the thing where i go buy I no go sell am. oga all this one when they see him come, he never do you. e do me Now those two things dey take my take my turkey. take na two thousand i two k ah oga which kind bad market be this now. shebe. ah oga beg i no do again. It decrease. Hmm. Mm. I beg this one too much abeg. this one thing. i no i no i no do again I beg you dey craze you collect my two thousand you say you no do again you go do by fire by force. ah oga i go return your money i no do again abeg see your money i take go beg you. na lie you dey talk my body don dey kampe na lie you dey talk so if you return my money now make i take that money make i chop am abi. me i no dey collect money back. ah mm, oga. Okay. by force by fire you have to do. Ah, oga no do i say i no do. oga. you no do ah, like ah dey sit down. I'm going to tell you, keep calm. See the money where this other give me. See the thing. Ah! Mọ́tò gba ẹni. Ṣé kò kí ń gbowó àlè tán kó you. kí ni ṣàǹsí òun? Ó gbọ́dọ̀ ṣe by force by force. Ọ̀gá, I think go beg you. Ìyàwó lé mi gan láti àìmọye ọdún tèmi àti ẹ̀ ti fẹ́ra wa. Bó ṣe ń gbà níyẹn tó dẹ̀ mọ́ lára tó dẹ̀ tẹ̀ lọ́rùn. Oh. Ìyàwó dé yín nìyẹn. Ah, ah, ọ̀gá. Ẹ wá mọ̀ kó tó ṣẹlẹ̀. Eh. Àwọn ìgbà wo èbí ẹ lọ́gbọ̀n. Ọwọ́ àwọn tó ṣẹlẹ̀ èmi ò gbà rẹ̀ tó ń jọ ìdí mo sọ fún ẹ̀yọ́ kì í ṣe o. máa ṣe kí ni. ọ̀gá ọmọ ìmọ̀lẹ́ mi wá. ti pẹ́. olóòlù fún mi. ọkùnrin àmọ́ ti kàkà di kúkú. rárá n rè n rè ẹ káàbọ̀ o kí ẹ kọ́. No, but this is not the line. Stop it, you girl. stop it. Ah, kí ló dé? No, mi like nǹkan tẹ́ ń ṣe náà. Má lè ṣe ń behave báyìí. Ah, mo ti máa ń sọ fún yín pé kéyìn máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn kó dà náà. Ẹni ẹ kọjá ń sìn, ó kí yín, ẹ kí ẹ fẹ́ yín sí, níṣẹ́ láàrò pẹ̀ like òun ni, ó wà lọ́tọ́ ọ̀sẹ̀ wa ń crucify ẹ̀ lẹ́yìn, it's not good. Mo dẹ̀ ti advice yín, mi ò like ẹ o. Ẹ má bínú ìyàwó ẹbí. richard já máa play lọ. Ah, mi like mo lè ti sọ pé times number kẹ́ change. ẹ wo mo ní láti jẹ́ kó yẹ yín wípé ó possible kí ọ̀rọ̀ wa máa wọ̀ mọ́ òun bó iṣẹ́ yín kò bá tèmi mu nà ẹ ah. ah, like ẹ máa gossip i don't like it. o. àwùjẹ. ẹ ǹlẹ́. ẹ jẹ bá fùfù méjì méjì. kò sí fùfù ní ìta fùfù ní ìta fùfù fúrú èèyàn báyìí ẹgbẹ́ dọ̀tí kúrò wájú mi kẹ́ má dé òórùn rẹ̀. ẹ fa alámàlà gbà yẹn. ó ní mi ìta dọ́dọ̀ bàbá ẹ jọ́ dọ́dọ̀ ẹ wọ́n bá ẹ̀jẹ̀ má sọ̀rọ̀ jù. mo sì èmi tí mo wá wà kọ́. ó ti mẹ́yìn lára ni òun lè má lè pa ẹ̀yìn bọ́ta wa ọmọ yín lára ni. madam ẹ ta oúnjẹ fún mi. ẹ kúrò wájú mi kẹyẹ dóorùn lẹ fáwọn kọ́sítọ́mà mi. mo fi ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀. bàbá ẹ tiẹ̀ máa lọ ẹ bọ́ tèmi. ẹ gbọ́ tèmi. Ah, ah, ah ẹ gbọ́ tèmi. ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ pa èṣù ẹ ta àwọn ọba ń tẹ fẹ́ tà fún wa a lè má jókòó jẹ́ ń bí kára máa jẹ́ lẹ́yìn mọ́tò tiwa ń bẹ̀ yẹn. ẹgbẹ́ mọ́tò ìjà kúrò wájú mi jàre kan. àrùn bàbá ẹ wa bàbá ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ yín ṣé ẹ lè kó náà parí kú. ẹ wá gbé mọ́tò kẹ́tọ́ máa lọ o. ẹ máa lọ. sọfẹ́ lé mi. ẹ fẹ́ lé mi. wọ́n ti jẹ́ bá ẹ lọ. ọlọ́sẹ̀ ju. sinmi ọlọ́wọ́ tó ń jẹ fún wa ẹ kò sí wàhálà ẹ jẹ́ káwọ́ Oh my guy waiting now waiting why you dey do like this jọ to Ọlọ́run alone now. The mi kan náà àwọn ọmọdé tó máa ń rí ẹ tó máa ń kí ẹ you ọkọ ẹbí ní ẹka sàn. báwo ni We'll be pa To buy sàn. ẹka sàn. wo stop ẹ o sórí gbogbo àwọn ọmọ tó ń wo yìí mi ò fi àrífín kankan lọ́dọ̀ wọn rárá tó ṣe máa ń rí mi wọ́n máa respect mi èmi náà dẹ̀ respect wọn okay guy forget regard make make dem disrespect me me i no want. ó dà pé o fẹ́ wá check mi nílé mọ́. kódà kí ló ń insinuate ní sí. tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ ló fẹ́ máa wò torí pé ó ti wọ short kìíní àgbà ṣé kìíní yẹn lórí o ò ní wá síbi ìbàyẹn mọ́. ẹ eh, make i no come here again now i go hold my side now shebi na woman nothing to. fún mi babe fún mi fún mi wàá gba yín tiẹ̀ ó mọ sórí bí ó ṣe wà yìí ó mọ nǹkan tí máa ń gbádùn lára ẹ̀ jù láyé mi ni pé sórí tí bá kàn wú ẹ láàárọ̀ báyìí ó máa dàbí mi ò rí obìnrin rí ilé ayé mi ah. àṣírí mò ń gé fún ẹ àti wípé ojú ọmọ kan tó yẹ pé téèyàn bá bá sọ̀rọ̀ ó máa ń gbọ́ sórí àwọn ọmọ Fáṣọlá la títì tó bá ń tẹ̀lé wọn lọ ò ní kọsẹ̀ rárá tààrà ó tọ̀rọ̀ ni tó ń bá rìn gba ẹ̀ bí ṣe kù yẹ báyìí pé àwọn ọmọ ẹ̀ mú fẹ́ kó ṣí wọn lẹ̀ kó tẹ gbàgbé pé ẹ tẹ ti jọ dòwò pọ̀ rí kó dẹ̀ gbọ́ lọ́wọ́ kan ọlọ́run mo ṣọpọ̀ ẹ̀ tèmi ọlọ́run bẹ́ẹ̀ ni lọ́kàwọ́ sí ọ lágbárí so nǹkan tí ń tò sí ọ lórí nù. rọrọ sọ rọrọ sọ. ẹ ẹ má bínú báwo ni tí ń ṣe jẹ ganan. ta ni. ẹ̀yin mo bá sọ̀rọ̀ báwo ni tí ń ṣe jẹ ah, ṣé àmọ́ pé ẹ ti ń tẹ̀tẹ̀ rẹ̀ ń tẹ̀ ẹ dẹ̀ ti ń tẹ́ bọ̀ ah ṣé àmọ́ bọ́mọ ṣe jẹ́ sí mi ni ẹ kọ̀ débí bàyẹn ẹ kọ̀ wá from nowhere ẹ bàbá ẹ̀ ń kọ̀ ìyá ẹ̀ ń kọ̀ ìyẹn là á kó jẹ́ ń bí ṣọ́ni kí wàá pọ̀ olówó rò kì í bí ni ọ̀rẹ́ bàbá rẹ̀ mọ jẹ́. èmi ò mọ ẹ bẹ̀rẹ̀ sí ní kàǹsìn ọmọ ọ̀rẹ́ yín olóṣìwò ṣé ẹ̀rẹ̀ bá wá síbí báyìí gan ni. àṣẹ rí nǹkan tẹ dánwò yẹn ọlọ́run máa dẹmọ fún yín ó dáa àwọn ọmọ okú ayé àwọn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ó dáa máa bínú sí yín sẹ́mẹ́pẹ́ ba ẹ pa àmúrà mi ni sá. wọ́n bínú sí ọ. wọ́n máa bínú sí. Ah. èmi tèkó ní àbátọ̀rin alópin mi ni ọmọ èkó gidi ní ìní mi ẹrù ó bà mí ọkàn mi balẹ̀ gbogbo tútọ̀ ọba fẹ́ pa mo fẹ́ pa. ẹ wá sẹ́rí gbogbo pàǹtí ẹ̀wà tẹ̀ ń dánwò yẹn má bẹ́ẹ̀ mi dánrú ẹ̀ wò mọ́ bóyá old school kìíní tẹ̀ ń bára yín pò nígboro yẹn làlá tẹ̀lẹ̀ tí màmá dán yẹn wò kò ń ṣe wájú èmi baraka o. èkó gidi la wa. èkó tí mo lẹ̀ yín. èkó gbọ́rì síríìsì. ẹ ṣàlàyé ẹ̀ fún mi. sọ mọ̀ pé èkó sómolú àwọn ìjẹ̀bú ló wà ń bẹ̀. mò ń gbọ́ sọmọ pé kò ajégúnlẹ̀ àwọn yíbò ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. ẹ kí ló tún. mo dé síbẹ̀ fún ọ. ẹ èkó ti bo wálẹ̀ yín gangan. èkó sàlẹ̀kó ní gàdúgàràn gangan ni a. ó dà ìpẹ́ tí ń jòròrò ojú yín wá ń dán. àwa ti kó gángan rè tó o bá ń gbọ́ àwọn demonstration lẹ́kọ̀ọ́ àwa rè. àwa láyẹ ti ń tẹ̀ tẹ̀rẹ̀ ń tẹ̀ ẹ ti ń tẹ̀ bọ̀. tó ti yé yín. èmi gangan bí ọmọ bí. sẹ́mi lọ gàlà. yẹn fẹ́ mọ̀ o o wá mọ̀nà tèmi gan fẹ́ gbà yọ sí ọ ṣẹ́ni tí bá sọ̀túnmọ́ ọ̀gá láàyè fún yín wà láìta láì ẹ lè gbàbẹ sọdá. olórí burúkú ni ọ ọ yẹ kó lóko èèyàn lọ́rùn ni. ẹ ṣe tí wàá rí bẹ́ẹ̀ wá wá yìí màá tún wá sọ̀túnmọ̀ ẹ̀ fún yín kò ń ṣe léni màá jẹ́ kó ku ìṣẹ́jú díẹ̀ fún yín tí bá wá sọ fún yín tẹ́ bá wálẹ̀ wì kò sẹ́ni tó máa mú yín sí ẹ wo bí ṣé iwájú ni ẹ gbà wọ lẹ fẹ́ gbà wọlé ní abẹ́ńkùlé. ṣé wọ́n ló júwe ọ̀nà tí ń gbà fún mi ni ìwọ lọ fẹ́ júwe ọ̀nà pẹ̀lẹ́ polisi. ẹ wò sí wèrè ẹ̀yin ẹ̀rọ òpin sí bíbá kẹ́dé olúmọ kànáàgò kẹ́dé àràbà kẹ́dé fìdíwọ́ ṣe rí inú ilé wa tá àwo tẹ̀ ń wò yìí àwo òun lọ ṣọ́ọ̀ṣì à ń lọ mọ́ṣáláṣí. nǹkan tẹ̀ ń mu lánàá yẹn ó ti àfẹ́ tì í lé ní ẹ jáwọ́ nínú ẹ̀ tó bá bá yín lára mu ẹ wá ẹ̀ móríkì ti tèmi ni kẹnu má dilẹ̀ ní ti gúgúrú jẹ́ ń gbọ́rọ̀ lọ́pọ̀ ọmọ lálẹ́ ìfẹ́ èmi bárakọ́ máa jìnnà pátó náwó ọmọ ajígbérin ẹ wá ẹ fi gbogbo wèrè yẹn lẹ̀ ẹjọ́ òṣìwò tiẹ̀ mò ń rò fún yín ẹ ọmọ tó yẹ pé mo fẹ́ bẹ̀rẹ̀ láti bí èékánná débi orúnkún báyìí kí wá débi báyìí mo ti dó wá síbi báyìí mo wá fẹ́ padà wá síbi mo rí pé kinní mi yẹn ti ń ṣe gìjìgìjì mo ti débi báyìí mo rí pé àwọn lẹ̀kẹ̀ babaláwo yẹn ló lò ẹ kí tiẹ̀ kọ̀ wò ó pé kí ló ṣẹlẹ̀ èèyàn kọ́kọ́ dé from nowhere kọ́ nóhùn bàbá kìnnì kan bàbá bàbá ẹ wá tẹ́ bá lẹ́yìn bàbá èmi kan bàbá bàbá ẹ wá débẹ̀ wá pa àmúrà mọ́ mi lára. ìwọ nǹkan tí mo fẹ́ ó ti yanjú ọmọ ti pàfẹ́ lọ ọmọ òdúró ọmọ òdúró ó dà máa jọ yín lójú máa kó spirit. Open now. Sure. Tell me your phone dey ring so. My phone dey ring. Yeah. Yeah. Please come. Quick, quick, quick. This game dey my body no be small. Uh-uh. Guy. Papa, How you doing? I'm fine. <laughs> Long time. Where your friend? My friend? Uh, he just come out now. She don't go out? How far now? <laughs> Pastor, now waiting. Be like you come shout. Why you go shout? See, you want make I beat you? You go beat me. I, I go beat you. You dey vex. You dey vex. Kí ni problem you Ah, babe, you see me if you try and you go die you go beat me you won't die. i go beat you kill now you man you agidi ni you try am i go kill you try am agidi ni try am if dem call you a try am i go kill you you go you you meet me for here na is the worry you you no meet me for here. but you know say you no be yoruba because of this four hours call wetin wan concern me yoruba or no yoruba wetin concern me i go arrange boys We go beat you now. you no you no fit. Priscilla, you won't die. Try me. Try me if they point you well. Elisa, Elisa, Elisa, Elisa ó lè ní sùúrù kìndé ni. wíṣọ náà ìwọ bí tì í lọ síbi kọ̀ọ̀kan ó parí pẹpẹ mi sí. kiri officers officer ẹ sọ́ọ̀bù ẹ sọ́ọ̀bù ọ̀kadà tí mọ̀ ọ́ ẹ sọ́ọ̀bù rẹ̀ yíyí ẹ sọ́ọ̀bù ẹ̀. mo dáná wo mi ti lọ kọ́kọ́rọ́ mọ́ lọ ẹ wò ẹ wò ẹ wò. kí ni ṣe kí lù náà èmi lò ah, ah, kí ló ṣeun ẹ báyìí wo ló ṣeun ọ̀ǹdọ́ kọ́kọ́rọ́ ọ̀ǹdọ́ kọ́kọ́rọ́ máa lọ dúró náà dúró dúró dúró náà aṣọ tí ń bẹ lọ́rùn wọ̀ ẹ̀ ṣé àwọn bàbá rẹ̀ tí ń bẹ lábílé tí ń wọṣọ òkè ṣé wọ́n wọ̀rú aṣọ yìí. ṣé ọ̀kadà yìí. abúlé lọ́nà àbígòrò. àbá ìlú náà ni. ọ̀hún wa rú ọ̀kadà ilé èkó yìí láì sẹ́nu abúlé àbínú oko lọ́hún ọ̀kadà yìí ọ̀wọ́ mọ ọ̀kadà òní ọ̀fẹ̀mí rẹ̀ wéwu eléyìí ọ̀fẹ́ràn rẹ yí yẹ̀pẹ̀. ẹ̀dùn o dúró ìwọ náà lajú rẹ lẹ̀ dáadáa kọ́ mọ́ rí ọ̀ bẹ́ǹsì tọkọkọ sẹ. kò ní mínísà. ẹ wò mẹ́bàá wọn jiyàn ẹ sà àwọn tí mo gbé rẹ ìjọ́sọ̀ náà o. ìjọba ń gbà yín lọ́wọ́ kú ni ìjọba wọn ń gbà yín lọ́wọ́ kú ó bẹ tá à ń ṣe à ń ṣe torí ọlọ́run kì í ṣe torí ẹ̀yìn ẹni yẹ̀yẹ́ ẹ̀yìn ẹni àánú yìí kì í ṣe torí ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn gan an sẹ́ẹ̀rì àwátẹ́ ìwò yìí ó mísà gidi ni a sọ̀rọ̀ mi now offense number one irú àwọn ọ̀kadà báyìí ó yẹ kẹ́ ẹ ti tà sówódé onírin kí á tú pàtì rẹ̀ kí á tà kalẹ̀ káàkiri ẹni ń bẹ ibo ni ẹ sọ iná bíi sí ó ti jò ó ti ṣòfò àbí bẹ́ẹ̀ kọ́ kí ló dé tí ọ̀kadà yóò ní nọ́mbà. nọ́mbà yẹn ti yọ dànù. ọ yọ dànù ọ̀kadà náà nù tẹ́wọ̀n náà ọ̀kadà. àwọn ìṣẹ̀jọ sísìn ni. sẹ́ẹ̀rì pọ́ burúkú láyé ni ṣé ẹ mọ̀ pé ẹ ti para yín ẹ ti fi ran ara yín ẹ ti fi yílẹ̀ ẹ náà ríru ọ̀kadà báyìí ẹ sì lajú akoto yín dà. mo gbàgbé ẹ lẹ́nu kò tiẹ̀ fún wa yẹn náà. kò fún yín nìyẹn náà kíni tí kẹyìn ọlọ́kadà máa lò báàgì tí wọn ní ẹ mọ̀ gbé sí ọrùn òun dà. mo ṣe gbà ni. tí ìjọba tí wọn bá ń gbà yín lọ́wọ́ kú báyìí ẹ sì mọ̀ tira yín ẹ mọ̀ tira yín lọ bí kú ìwọ náà worú ọ̀kadà yìí ọ̀kadà tó ti rún tó ti rí jàgàjàgà ó fẹ́ rún ayé àwọn tó kó yìí síjọba sì ń sọ wọ́n ń kìlọ̀ fún yín kí ni à ń sọ lórí rédíò tí à ń pariwo lórí kalamisa tàwé mọ́ ìṣe tí mo nọ́mbà ọkọ̀ ńgbà tó gbérú àwọn èèyàn báyìí ọ̀fẹ́ pa èèyàn méjì ọ̀fẹ́ fẹ̀mí wọn ọ̀fẹ́ fi ṣòfò àbí bẹ́ẹ̀ kọ́ wàláhì tàlá mo fi ọlọ́run búra mo fi àwọn àtìyànni mi mo fi búra é pè ní wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ ní ọ̀kadà rẹ̀ yìí yọ̀ọ̀dà láwùsà. mo kú. Ah, ah, ewu lariwo. Ah, sórí àwọn tí à ń gbowó kéékèèké lọ́wọ́ wọn tí mo ní kí àwọn ọmọ mi àwọn ọmọ mi kí wọ́n máa gbowó lọ́wọ́ wọn àmọ́rú rẹ ọ̀bẹ èsì tí mo bá gbà gan ó yẹ kí ìjọba pa mi. ẹ sà mo fi owó oúnjẹ ni ìyàwó wà lé ọmọ wà lé ẹjọ́ tó lọ. ẹjọ́ tó lọ ẹ ṣe ẹ bá mi kí wọn máa ṣe ẹjọ́ tó lọ ẹ bá mi kí wọn. ta ni mo mú ọdẹ náírà tí mo. ẹbínú ó tẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ wá máa bọ̀ máa bọ̀. Ah, bàbá kí ni gbogbo gbogbo pàǹtí tẹ́ ṣe sílẹ̀ yìí wo bẹ ṣe lítà gbogbo lẹ̀. lítà báwo ṣe bó ní kálukú máa tún apartment ẹ̀ ṣe ni. Zaga! Yo, yo! Ah, ah. O on your side, o your side, o your side, o your side, man. That's The party don't stop today. Yeah. I be they say I and a show. So I no go blow. them one by one. You know, stop lọ á fà tí ló lè fàtàn látòrọ. mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan lójú yín o mo gbọ́rọ̀ kan lánàá ó dẹ̀ dùn mí gan. ojú dẹ̀ gbà mí tì fún yín wọ́n ní ẹ̀yin àtìyá fún mi àtìyá dúpẹ́ ẹ lọ sí club ẹ wá ló ń jà níbẹ̀ nítorí dádì mi mú mi ṣó da nǹkan tó ń tìyàn lójújọ lè lọ wà tẹ́ ẹ bá tẹ èrò tẹyàn kọ́kọ́ èrò ti tèmi dáàdì mi tẹ́ ti jọ ń bára yín bọ̀ láti kékeré tẹ́ fi bí èmi tí mo tó yìí ẹ ló ń jà ní club mọ́ mi mọ́ mi. àmọ́ ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí jóná béèyàn bá ní nǹkan téèyàn fẹ́ràn téèyàn wá sí yóò lọ ọ́fíìsì ọ́fíìsì kó tó di pé abímọ ńgbà tá a wà léwe bó ti ń jẹ jíjẹ ní ńlá lílá ní mu mímu bó bá wá yá nísìn yóò lóun bọ̀rí kan ẹ̀hún òye jẹ nǹkan kan mọ́ ẹ̀hún òye mi nǹkan kan mọ́ kí ni yóò lọ́mọ wá jẹjẹ kújẹ ń ta láyé kọjọ́. mọ́mì mọ́mì kí lè sọ lẹ́nu tó ń tu lẹ́nu yìí tẹ́fọ́ tẹ̀ ń ṣe gbogbo nǹkan tẹ̀ ṣe ẹ máa ń rọ ti tèmi náà èmi lẹ́ ń dojú tì láti gbẹ̀ ẹ́ embarrass mi iṣẹ́ làwọn èèyàn ń pè mí lọ́tún lọ́tún lọ́n pè mí pé mọ́mì mi lọ ń jà ní club ṣọ́da. dákun sórí wọ́n tún dà mí. ọlọ́run ọba ò sórí ń gbà débẹ̀ lánàá bọ́ ọ bá rí ìyá rẹ̀ inú rẹ̀ ọmọ ìdùnnú pé ṣé ìyá rẹ̀ tí a ti mẹ́ta ó yá lákàm lákàm lákàm sílẹ̀ sílẹ̀ lákàm lákàm lákàm láti mi àpapọ̀ láti mi àpapọ̀. ìwọ lòun kí ló ti ṣe àyè ń ṣe báyìí ná mi tẹ̀ mú nǹkan tí mo tẹ̀ lè sọ ṣùgbọ́n mi mọ̀ pọ́jọ́kọjọ́kọ ṣáà abájọ àìṣesí àjọra ọ̀ tí mú wà fún ìtàn. ẹ wò má fi oko mi ṣe ojú ọ̀nà ọjọ́ kan lèèyàn ń kọ. bẹ́ẹ̀ni ìmọ̀ràn tẹ́mi fẹ́ mú wa tẹ́yìn ò bá ti gbà á jẹ́ pé oníkálukú aṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. <laughs> ìyá fún láyọ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí àwọn ọkọ wa ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ìdí nìyí táwa náà fi jọ́ rẹ̀ ẹ̀ Yorùbá sì ní. àmì tẹ̀tà tá a wà lórí ìjókòó yìí èmi mo kéré jù láàrin yìí ìrírí tẹ́ ẹ ti rí ń èrè àwọn tẹ́ ẹ ti mọ̀ ń èèmọ̀ àmọ́ lọ́gbọ́n ọmọdé tèmi o ní tèmi ń tèmi bádìmí ẹrù bá ti dé láti ibiṣẹ́ lónìí ní tuta àjọ fìrà wá dá bó bá ṣe ń dé báyìí ẹ kú ilé ẹ káàbọ̀ mọ́ lọ rè mú gòrò ń pàgò ìwà gúnra mi lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five lélẹ́yìnbó pé ìwà mò ń ná yín gun ọmọ ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀ tá a gunra wa tá a ṣe ra wa yánnayànna tá a ti jẹ́ kó ba àwọn oríṣiríṣi síra wa lójú kò sẹ́ni tí ó rí mi ń ta tí ó pè tí ó pè báwo ni o kò sẹ́ni tí ó rí òun náà ń ta tí ó ní ẹlẹ́bẹ̀ wọn o á wà jọ wà fúnra wa tí ò ní sí anybody tí ò ní sí yẹn kankan n tèmi fẹ́ ṣe. ìwọ ló kù pẹ̀lú ẹ̀ abómọ̀ ni ẹ wò wọ́n ní ọgbọ́n lọkùnrin gbọ́n etí ọwọ́ àwọn obìnrin ló wà etí ẹnikẹ́jẹ́ á lò fún wọn tó bá jẹ́ wípé àwọn obìnrin tí wọ́n fẹ́ ta yìí bóyá wọ́n kéré sí wa ni o bóyá wọ́n dàgbà jù wá lọ ni o bóyá nọ́nà tó fi ń bá ara wọn lò káwa náà mú yẹn ká máa lò ó bóyá ọtí náà rọlé wọn ni káwa náà bẹ̀rẹ̀ sí ní rọ wọn lọ́tí nulẹ̀ kán yóò bì bá ẹ mọ ni bóyá nǹkan kan náà dẹ̀ tún ń ṣe tó tún táwa ò ṣe bóyá ti bí dẹ̀ ni wọ́n dẹ̀ ṣe náà ń ṣe làwa ò ṣe ni káwa náà múrin àjò ká karamọ́ṣẹ́ kíṣẹ́ kó lè kókó ká bẹ̀rẹ̀ sí ní ṣe. kó dúró gírígírí mo jẹ́rìí rẹ̀ ọ̀rọ̀ lọ́gbọ́n bó bá sì jẹ́ tibítibí náà ni ah, èmi náà mọ̀ mọ́ ṣe dáadáa èmi náà mọ̀ káràmásìkì gbogbo ẹ̀ náà mọ̀ mọ́. wo wo ní sùúrù o ìwọ ò lè lọ sọlọ́wọ́ méje o ọ gbọ́dọ̀ farawérù tí a o ọmọ pé òun ṣòwò ọmọ lọ àwa ò sì ṣòwò ọmọ mọ́ àwa lè ta tán tí à ń lọ́rùn ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ta tán tí ẹ. bẹ́ẹ̀ ni lẹ́yìn ah. yá wa ẹ̀ ta tán. Ah, ọ̀dà nǹkan kan èyàn ajẹ́ mọ́ta tán láyé òde. àbí gbàtà tẹ̀ ń tọ́ra wa. ìyá àdàgbà jù lọ mélòó la fi jù lọ. iléeṣẹ́ ti di iléeṣẹ́ búrẹ́dì. èyàn ò ní ọmọ sọ kò lè gbóná o wọn ò mọ̀ wípé téèyàn bá ti ń gírísì bọ́rìsì ní gbogbo ìgbà yóò máa yọ̀ ní tí yóò máa ṣe kànnànà tí gbogbo rẹ̀ yóò máa dúró déédéé tí yóò máa tutù pẹ̀sẹ̀ ah bó ti jẹ́ nù. ẹ̀yin ya eh? mo fi rújọ yín o. àwa pàápàá mi kí ló dé tí gbogbo nǹkan tiẹ̀ tiẹ̀ máa ń le ewé làbúrò múlẹ̀ àwa mẹ́ta la jókòó ta sọ̀rọ̀ báyìí. àti sọ àti sọ náà nìyẹn ní nǹkan téèyàn mẹ́ta bá tẹ̀sí jókòó tó bá ti sọ báyìí àwọn ti di múlẹ̀ àwọn ti gbọ́ dọ́dọ́dọ́ bẹ̀rù. ẹ dákun kí n jíjẹ kí n mímu gbogbo tó bá ti nílé mi. bàbá yìí ṣé mo yọ báyìí. ah ó dùn. mo dá a lọ́kọ̀ yìí. ó dùn ó gbọ́dọ̀ wá dà. ẹ́ gbọ́dọ̀ dà. bí a lọ gbólójà kalẹ̀ béèrè. ẹ má bínú sá pé mi ò tiẹ̀ ọtí ẹ sálámù ẹ má bínú. ẹbí ni ni mo béèrè sá. ok bachelor ok ó wà ń lè. ẹ ṣe gan sá padà sẹ́yìn ọmọ mi sáyọ̀ fi sọ ọmọ mi. wàhálà mi ò rí rí mo tiẹ̀ pàdé yín gbòòrò rí. máa lọ tiẹ̀ jàre bàbá ìjà lọ tá à ń lọ. sọ mi ò wà là ah. àbúrò pẹ́lẹ́ mi parí. ẹ lè jẹ́ sọ́yẹ̀rì mi o. sọ́yẹ̀rì kan sábà ń tẹ́ ni. ó mọ̀ tẹ́lẹ̀ o ò lè mọ̀ mí rárá ìwọ ọmọ mi ọmọ rẹ lọ́wọ́ wa ọmọ rẹ lọ́wọ́ wa fún mi lọ́wọ́ wa fún mi dà ọmọ rẹ fún mi fún mi dà fún mi fún mi wa fún mi bàbá rẹ ń pè ọ́. ọmọ arákùnrin yìí rí. Ah, rárá o mi ò rí wọn rí o mo gbé. àbí bọ̀dà ṣé mo rí yín o. wàláì tàlà súnmọ́ bí láì nǹkan tó tún wá dùn nú mi ni pé mi ò rí rí. ẹ̀yin náà ẹ wo sá ó tún kọlà ẹ tún wo spéré tó wọ̀ mi ò fẹ́ ru wọn tó bá jẹ́ ru àti bùbá àbí gíní àbí kó lò jáàbù ń sírú àwọn ọmọ tèmi máa ń fẹ́ nìyẹn. mo mọ̀ pé kò lè mú ẹ rí. ẹ má bí oúnjẹ ló tún ṣe inú bí iye mọ́jà yìí. nǹkan tó ń rè ní sí ni ẹ. àyè ò mọ̀ pa ẹ má bí. lọ́wọ́ wọ́n kígbe mo di ẹrù olè ní ọ̀nà. ẹ ṣe máa bínú sa ẹjọ ṣé ah! láwọn ní láńlọ́ọ̀dù bíbá ẹ. bóyá bàtà àbújá bára. bóyá torí pa àwọn lọ́ọ̀dù ilé lọ́ọ́ ṣe ń ṣe báyìí. ṣé tẹnanti ni wọ́n. Ah, ẹ má bínú máa. padà síta sif tẹnanti ni mí mo ti gbónú lé mo ti pẹ́ owó oṣù mi ti dín padà àbá ìfẹ́ ọmọ lẹ̀ já a lọ ibi tá a lọ. a ní ibi tá a nílẹ̀ mọ́mọ́ dáadáa. irú alátakò bàbá wò lélẹ́yìn ló ranjú kankan bí ọ̀pọ̀ létí òkú yìí mọ lọ ta ilé wa rí ilé tí mo ti láṣẹ rí. wá arákùnrin tó tẹ orí rẹ sọwọ. tó bá jẹ́ tòótọ́ ló ń fẹ́ ọmọdé yìí. jẹ́ kó jẹ́ first and the last tó máa wá wánú ilé yìí. mi ò ṣe. kí ló ń ṣe ẹ́. má jẹ́ ká rí ẹnu ilé yìí mọ́. orí. kí ló wá ń gbóná lára tiẹ̀. orí bàbá gbẹ̀gbẹ̀ mọ o ti rí mú orí rí gàgà sí i. ẹ ẹ jẹ ẹ ẹ ó kì jù ẹ bá ń bẹ̀ tẹ bá wá ó kì jù tẹ bá wá ẹni padà wá mọ́ ó kì jù ẹni padà wá mọ́ ó kì jù ẹni padà wá mọ́ ẹ fi lọ mi wò ó kì jù ah ó kì jù wọ́n mi ṣe gáàdì ẹ̀ ẹ̀ rí lọ wò wọ́n mi ṣe gáàdì ẹ̀ èmi wọ́n fẹ́ sẹ́rù bọ́ mọ́ ọ̀dẹ̀ dídìrín olùsìnkọ́ gbẹ́sẹ̀ lé mi mú kí mo lo ayọ̀ lọ́rẹ́ ga ọmọ kí ó bọ́ ẹ mọ́ lórí ìbú bàbá fún mi. <laughs> yàlọ bí yàlọ olórí burúkú ìwọ gan dèdè rè mí. wà ó mọ ọkọ tó ṣẹlẹ̀ mo fẹ́ ká jọ lọ sí ilé ijó lálẹ́ ah, ọmọ jẹ́ à lọ mo ní tájẹ̀tì kan bẹ̀ ṣé ó mọ ọmọ Zainab kan báyìí tó wà ní olówó yẹn eh, eh. tí ó ní igẹ̀ tí igẹ̀ tó yìí táwọn ọmọ ayé ti ń sọ̀kè ìṣòro ẹ̀dí pẹ̀tẹ́lẹ̀ ń sìn. títí lọ pé ọlọ́yàn lẹ́ ń sọ ẹ̀. Ah ayé àdá àwọn ayé àdá ṣé o pé àwọn ayékálá igun ni wọn kò sí nǹkan tó lè jẹ ṣé ẹgbẹ́ òkè ìṣòro ẹ ti ń di pẹ̀tẹ́lẹ̀ báyìí. ọ̀bẹ̀rù ayé wọn ti jẹ́ tán. àfún ìwé. má pe nọ́mbà mi mọ́ mo bẹ̀ nítorí ọlọ́run o pè mí lánàá mo ní kó má pè mí mọ́ o tún pè mí lẹ́ni pẹ̀lú private number mi ò láìkẹ́ má pè mí mọ́. àwọn ọmọ fi gbogbo eléyìí lẹ mi ò lókè mi lẹ́yìn ọ̀run ìwọ làgbélébù mi ọlọ́run ọba wọ ni kúránì mu wọ ní bíbélì tí mò ń kà gbà bẹ́ẹ̀ mi ò lè tún ẹ̀ ọmọ má jẹ́ kó dàrin wàrú ọmọ tí ń tẹ̀lé pull out lélẹ́yìí ṣọmọ ẹgbẹ́ tí midfielder bá ju pull out ń gbà mí tí kípò bá tètè jáde tán tó bá lọ gọ́ọ̀kì ààrẹ lásán ọlọ́run bá striker tó sharp tó bá ti gbà sí ṣọ́rọ̀ ọ̀rọ̀ mi ó ti wọlé nìyẹn ń lọ ọ̀rọ̀ rẹ bàbẹ́ ẹ̀. wọ́n ṣàrí nǹkan tán rí tí wọ́n bá rí nǹkan tán rí wọn ò ní sọ̀rọ̀. àdàdẹ ò ní bàjẹ́ sórí ọ̀rẹ́ bàbá ò rí nǹkan kan ẹ̀yin ò fura ni ẹ̀yin ò mọ̀ pé ọ̀rẹ́ bàbá yín ọ̀rẹ́ bàbá yẹn ó ní gọ́ńjìbà ó ní àwọn àìsàn kan tó yẹ pé ó máa ń lògùn sí sórí ògùn yẹn ó wá nílẹ́jọ́ mẹ́ta kò lò ó kọ̀ kó lọ lọ dà sínú kọ́tà sórí àsìkò tó wá jáde tí òrùn wa ń pa sórí bí òrùn ṣe ń pa báyìí tí brain ẹ̀ ń ṣí báyìí bàbá ẹ̀ kàn ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ ni ọlọ́run fún mi jọ má ṣe báyìí fún mi. baraka baraka àti ìbàjìnà ẹ mo wá sọ fún ẹ o ti tán o ti tán náà nìyẹn. má pe nọ́mbà mi mọ́. àwọ̀ náà. ọ̀lọ́ mama ẹ tẹ dúró. irú gbogbo kilele ẹ ṣé àwọn ọmọ tí jumi pingi jumi bẹ́gò tó ń kó kiri ń sìn ṣérú àwọn ẹlẹ́mọ̀ máa lọ tọrọ lọ́wọ́ jumi ìsìn gbogbo lọ́mú kọ́ wá kí fi ṣèyàwó lé ṣé tèmi wàá bá mi báyìí Jordan kí ló ṣẹlẹ̀ lórí ẹ̀. ohun mọ̀kọ́ tó ṣe wá dùn mí jù bẹ́ẹ̀ ni pé ṣòro ọmọ tó ń wo ìyá lébà ni wàláì mo ti lé títí mi ò tí ì bá kò síjọ́ tó wá sọ́dọ̀ mi tí mi ò mọ irú pint tó wọ̀ mo máa mọ kọ́lọ̀ pint ẹ̀ bíráì mo mọ̀ ilẹ̀kẹ̀ tó ń lo ilẹ̀kẹ̀ àwọn babaláwo yẹn táyé àtijọ́ ńláńlá gbìngbìn yẹn mo ṣẹ̀ tún fẹ́ pààrọ̀ ilẹ̀kẹ̀ yẹn fún ni kò sí tí mi ò mọ̀ but kí wá débi tí ń lọ gangan ni problem èní gangan dẹ̀ lọ́jọ́ eré. ẹ ti délẹ̀ lè rí. wàláì tàlà mi ò dé bẹ́ẹ̀ àṣírí mo gé fún ẹ àwálẹ̀ mo sì ń ṣe kiri ìkọ́lọ̀ ń jẹ́ ń bá ni broda mi gan pẹ́ lórí iṣẹ́ yẹn gan ẹ ti pẹ́ jù. dáadé ò ní bàjẹ́ ṣebí bàbá olórí burúkú àṣìírí lasma yẹn ni. Ah, ṣé wàá máa gbọ́ ṣé ìtì bàbá lasma yẹn ọjà ṣẹ́ ni bó ṣe máa já lọ for life nìyẹn o. àwòyí lórí gan bàbá tẹ́wọ̀n yẹn yà òrìjú màálù lọ. dẹ̀wọ̀ sídèlè mi àti eh, ọmọ mi kọ́lá gbọ́ kadà bàbá yẹn mú wa ní abẹ́tì. nítorí kí ni. ó lọ àlàkó tó ni. àjẹkọ́ gbà báyìí dààmú tèmi ló máa fi ṣe ìbẹ̀rẹ̀ àti òpin. ẹ jẹ́ kárùn-ún o mọ̀ nǹkan tínú mi tẹ̀ máa fi ń dùn tí máa fi ń pè ẹ́ sí àkíyèsí ni wípé mo máa ń rí i pé èṣù kan náà ló máa ń yá ẹ̀mí pẹ̀lú ẹ lò. ẹdẹ ló yà. èṣù yẹn máa ń bá wa dọ́gba bẹ́ẹ̀mi gan máa ṣe ń tẹ̀lé báyìí ìwọ náà máa ń ṣe kìnnìún máa ń bá mi gbà sí. ẹgún di ẹgún ní mọ ẹgún gbogbo ẹnu ẹ. ó dà máa jẹ́ kó rìn tí ń gbòòrò. mi ò rí wẹ́ láyé kí a tilẹ̀kùn mọ́ lé ilé tí mò ń sanwó ẹ̀ kíyàwó mi dẹ́ tilẹ̀kùn kí má ráyè wọlé inú òrùn gangan yìí agbọ́ ọgbà tá a ti fò mú ọ wọlé nǹkan. Mm-hmm. ẹ tí ì bá kankan mu ibi tẹ́ sùn lẹ́tẹ̀ mọ́ sí. àwọn tí wọ́n mọ kankan ọmọràn tó dà mm. hmm. wọ́n ṣẹ̀ máa mọ̀ ni. déèdì lẹ́ mọ̀. bọ́dà wọn ló lè mọ ìlú pẹ̀lú bá ìmọ̀ ṣàgbára ẹ̀ tó bẹ̀rẹ̀ bọ́ bá tẹ́. Ah. àyìnlá ògo ojú làwọn tì í fún wa. ojú la gbọ́dọ̀ ti fún wa. kí ló dé. àwọn agbátẹ́gùn ni. kí ló dé tẹ hangover sí. agbátẹ́gùn ni nígbà tó bẹ́ fọ́nà bàtà tó yọ̀bẹ tí sọ̀rọ̀ kúmi ló mú kú orí àwọn agédé méjì ló rùn aláàgùn tí ì ṣe pé rọ̀lẹ́ tá ń gba tẹ́gùn aláàgùn òdè kọjá òfẹ́ fún bẹ́ẹ̀ sọ. ó di dandan tí n bá bẹ́ fọ́nà bàtà kí n ṣe máa wádìí nǹkan tó ṣe tí n bá rí kó ti kú kí n yọ̀bẹ tí kí n yọ̀bẹ. ẹ yọ tí wọ́n rí ilẹ̀kùn ló fi pa màlúù. Ah. Ah lórí kúkú ni ọ ìyẹn ló fẹ́. òwe yorùbá ni. òwe wèrè lẹ́ẹ̀kan. àwọn ọkọ wa wọ́n ti wà mọ́ta tó bá gbọ́ tí ilẹ̀kùn mọ́ wa wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́. sáà ah, ah. àdùkẹ́ ni ìyá àdùkẹ́ ni ọkọ tiẹ̀. ọkọ tiẹ̀. ìyá àdùkẹ́ ni. ní ẹ̀mí lọkọ. àìwọ ah, lọkọ olùwọ lọkọ lọ tilẹ̀kùn náà lálẹ́ wọlé. ọ̀yà wọlé. ẹ yàrá mi kan. ẹ wọlé fọfẹsì wọlé. àbá lọ gbé ládàá wa ìyá àdùkẹ́. bàbá ẹ. ìyá àdùkẹ́ ìyàwó ẹ ti dé o èmi ọkọ ẹ rè. Ah. iye ò kàn wá. ibi tó rọ pa ikú sílẹ̀ wà. wo àyè ta filẹ̀ fún ẹ. sáà tí wàá dán máa sùn látó bẹ́ẹ̀ náà. Ah. a ti ẹ̀gbọ́n ìgbà tí àfàlẹ́ rìn àwọn adilọ́sọ gangan ẹ tó tilẹ̀ kún wa. bẹ́ẹ̀ sáwọn lánàá ló dùn ní àbáwọn ní ànílé àbí alájà àwọn lọ gbalẹ̀ sí i. àkàfọ́ bolẹ̀ kún. àbí kanu wa èmi ìwà tíyàwó rẹ̀ ń bá sanwó-lé. kò sí kò sí ṣe bóyá wọ. ara kò mí sí ẹ bóyá wọ ni ìwọ lọgẹdẹ ìwọ ló máa jẹ ọ̀gẹ̀dẹ̀ dẹmdẹm ìwọ ni ìwọ ló máa jẹ. àkàfọlẹ kò fọ tọ́ba jẹ́ bàbá ẹ lọ fọ okùnrin máa fi fọ́lẹ̀ ayé ilẹ̀kùn yẹn. ọkọ̀ ni wọ́n lè pàyà yín o ọkọ̀ wọ́n lè kó pàyà yín ni tó yẹ kó sọ wọlé mọ́ sọ gbójú sọ kó bá wà tán fẹ́. ẹ wọ fún mi ṣé wọn lè kọ ẹ lè kọ tó láyà wọn kọ ẹ ọ lẹ ọkọ. àsìlẹ̀ kó àsìlẹ̀ kó. máa lẹ olórí burúkú wọn lọkọ fọwọ àlẹ yìí lórí ni ẹ̀yin kan wá dáadáa yìí. ìyá fún mi ìyá kùkẹ ìyá dúpẹ́. àdá fún ọ bó o ti ń pè mí hùn olùsí ọlọ́run tẹ̀rín bí ọrùn ejò àgbàdùn wo lò sí èèyàn yìí. a ti ẹ̀gbọ́n gbà tá a máa wọlé lóru tọ̀sán gẹ́gẹ́ tá a máa wọlé tẹ́tí wá tilẹ̀kùn mọ́ wa ìṣàṣejù kan lélẹ́ yìí. ẹ bó ti jẹ́ nu ìjọ ọmọdé bá dé ponú wẹ́ẹ́ náà ṣùgbọ́n ọjọ́ bá dominu ọjọ́ náà ni ó dá pírígìdì ìyà ẹ̀ ẹ́ jìyà lónìí. owó ìwòrè wo nu ṣé wọn mọ̀ pé òun wọn fi repo tọmọdé ó de epo nù tí wọn ò ní nà ṣé tó bá dominu ṣé kìí ṣe àgbà yàbágbà tí ó lè tì ní. òwe tí yorùbá máa ń pa nìyí òwe ọlọ́pọlọ ni ṣé ẹni jọ́ tí ọmọdé bá de epo nù àwọn èèyàn wa máa bẹ̀bẹ̀ ẹ jọ ẹ fi ilẹ̀ ìyẹ́ àròjọ àwa fi ilẹ̀ ìjọba dá omi nù àwa jẹ ìyá epo yẹn mọ́ omi. àwọn olórí burúkú nìyẹn ńgbà tó wá domi lásán tí wọn ò fowó rà omi tá à ń rí lọ́fẹ̀ẹ́ tí ń sun lẹ́ẹ̀lẹ́ lásán yàtọ̀ sí pé lọ́ọ́ rè kówó rà àti wàhálà ẹ wà nà. ọdẹ ìjọ torí Ọlọ́run o ẹ bá a ṣí ẹ jọ o. ṣé ẹ fọwọ́ sí ìwé. àtọwọ́mọ. ṣe rí ìdí tá a fi ní kẹ́ ẹ ṣèwé fún wa tẹ́sí tọwọ́ bọ̀ ni pé ìgbà tá a rọ́wé kẹ́ ẹ jáde lẹ́ẹ̀ jáde ìgbà tá a bá sì fẹ́ kẹ́ ẹ wọlé lẹ́ẹ̀ wọlé. bẹ́ẹ̀ ni ẹ mọ sojúṣe bàbá sọmọ ẹ sì mọ sí ojúṣe ọkọ sí ìyàwó ọtẹ yín lọ́rùn àbí ọtẹ yín lọ́rùn. ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wá wọlé tán tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ṣe tó bá dijọ́ mi ń tà ṣe fún yín ó jù báyìí lọ o. a máa gbéwèé dání ìwé máa wà lọ́wọ́ mi báyìí. ẹ máa tọwọ́ bọ̀. ká máa bọ̀. ẹ tọwọ́ bọ̀ wí abẹ́ ní tọwọ́ bọ̀. a tọwọ́ bọ̀. gbogbo tó bá yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀ ṣé ẹ tọwọ́ bọ̀. a tọwọ́ bọ̀. wọ́n ti láwọn ọmọ kọwọ́ bọ̀. ìyàwó mi gbogbo wọn ni wọn ń gbà sọ fún àwọn olórí burúkú làwọn ìyàwó ta ẹnu wa gan ọkà wọn ọdà ń kọkọ yẹyẹ. ọdọ yín lójú àbáwọ̀ bọ̀. ọ̀yà ọ̀yà o ti gbẹ̀wé bọ̀ o ọ̀yà sílẹ̀. níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bínú bá kọlu àjọṣe àpapọ̀ bí ó bá jọ̀rọ̀ ìṣe sí àjọra wọn tí mo wà kùtàn bọ́ lórí. ìwájọ wa ìwájọ wa yẹ ṣàgò ń gbogbo ṣàgò ń gbogbo ẹ̀gbọ́sọ̀ yẹ kàn búra wọn ìwà wọn jọra wọn kò máa yẹ kán búra wọn kí ni ṣáàgó kí ni ìgò ṣáàgó ń búgò wọn mọ̀ pé wàá jọra wọn. ìwà jọ̀wà níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bínú bá kọlu eh. àjọṣe àgbà àjọṣe àgbà bíwà bá jọ. àwọn ìyàwó wa nǹkan méjì ni wọ́n gé ní pẹ̀lú bá ṣe wà lẹ́yìn àkọ́kọ́ wọ́n dé wà mọ́lé káàmù tí yóò tán ká lọ bá wa jàjàkadì nínú ilé ni ìkejì wọn ò tún mú wọlé lọ́ta. okùn kankan tó yẹ ká ṣe tí à ń ṣe òjèrè ṣáàlì wà ń bẹ́ẹ̀ palọ̀ kọ́mọ̀ sí kọ́mọ̀ sí kẹ̀kẹ́ ṣùkù kọ́mọ̀ sí ṣéwu kọ́mọ̀ sí pé ṣúyọ oníṣúyà kan ó dò lọ́hùn bẹ́ẹ̀ tààrà obìnrin tí ọmọ fọ́ rìn àlẹ́ tí ọmọ fọ́ jà wá. ṣe rí gbogbo ìtàn kó wa sínú kọ́ńpáǹdì kò bẹ́ mi lára mu o gbogbo ọmọ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tá a tún mò gbé ta akọ̀wá kò sí rédíò kò sẹ́ni tì. àwọn tí wọn mọ nǹkan kan sí àmọ́ díẹ̀ díẹ̀ náà nìsá àmọ́ kan wọn tí wọn fi kéèsì ni. ẹ kú kalẹ̀ o. ọjà ọbẹ̀ tó ti lónìí dájú. ṣé o gbádùn ẹ. ó pọ̀ jù ìwọ náà ó rí i pé ah. ara wọn yá yàtọ̀. olówó orí mi ọkọ mi pẹlẹngi olówó abiyin funfun kẹkẹ nẹnẹ lábí aṣọ àgùntàn ṣọọlù ọkùnrin ogun adúmáadán ṣe é gbádùn wa. ó pọ̀ jù. gbogbo tá a ṣe fún yín tẹ̀yìn lọ́rùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan. Ah, ah. èmi ti tẹ́ bẹ́ẹ̀ di mo ti tẹ́ bẹ́ẹ̀ di fẹ́lẹ́lẹ́. ẹ tẹ́ bẹ́ẹ̀ di. tọ́ ọ bá ṣe tán kọ́ wa wọlé wá ká múná kókó. <laughs> ẹlẹ́yìn wa lẹ́ni òsì gan ga jù àti oníṣìnà fẹ́ ilé ìrò ṣé nítorí ẹ̀ lẹ ṣe ń rọ wá lọ́tí. ẹ wò ó àmọ́ ṣe ń gbádùn mò ń gbádùn yín bọ̀. ẹ gbádùn ẹ dáadáa. mi ò tí mi ò tí sáyẹ̀nsì. n gbọ́dọ̀ tó fẹ́ sáyẹ̀nsì. gbogbo nǹkan ni ètò ẹ̀yìn lọ́rùn àbọ̀yárọ̀ ọ̀run lè fẹ́ mọ́ bá ṣe nǹkan pọ̀ ní kò tí èyí èèyàn tó gbogbo táyé bá ń ṣe ọ̀tẹ̀yìn lọ́rùn tì ní. bóò ní jàre. ṣé wọ́n ti sáyẹ̀nsì ẹ torí wọ̀ náà àbùbù tẹ́ran ọkọ rẹ ò lè bu inú òun náà ń dún ní wọlé àwọn akẹta àjọ rẹ̀ ló wà ń bọ̀ yàtùkẹ́ kan ìyàwó yín ní bọ̀ wá yanjú èèyàn fún yín tí ẹ ti gbọ́ ẹ dára àwọn ọmọ sí gòkè ni kí ni ìdí yẹ̀yẹ́ tí ń jù láàrin inú ilé olóṣì aṣẹ́wó mi ò kúkú wo ìyàwó níyàwó kì í ṣe ìdúnmọ́ mi. akọrun tẹ ẹ mọ jẹjẹ ẹyọ kan wa ló wọrí wa. ẹnu náà la fi ń kọ́ bí apalọ. òun rèé ẹgbà. ẹ lè mọ̀ ṣe tán nǹkan kan ló eh, kù ọkọ ìyá dúpẹ́ ọ ti pán gbogbo yín lé kò sákan létí òfin. àwọn bá pò tẹ́lì láwa ni wọ́n ti gbé e ṣé wa mọ́lò tí mo ṣe súyà ń bẹ̀rùn kẹ̀kẹ́ ṣùkò ti wà ní ààrí tí nǹkan gbogbo ẹ̀ ní òsì àmọ́ díẹ̀díẹ̀ náà ni ibẹ̀ náà láti rá àwọn ọmọ tí ó yẹ pé ìbejì wọn bí ó ti wọn jù lóra wọlé ni wọn tún káwọ́ sí alẹ́ títí ọmọ fọwọ́ rìn. ẹ̀yin tí ì rí nǹkan kan ẹ tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa rí mẹ́wàá tó bá jẹ́ tìyẹn ni ẹ fara yín balẹ̀ ṣé báwa làwa sọ fún yín pé nulẹ̀ la ti máa ṣe gbogbo ayé yín ọ nígbà tá a bá kó àwọn ọmọ tá à ń wí ìdí <laughs> ẹ bẹ́ẹ̀ lè fò gan ọ ẹ máa wò. èmi ẹ ti sọ fún ọ o irú yín bá gbọ́kùnrin wá bí àlè lẹ́yìn ẹ̀gbẹ́ yìí. àwọn òtí ẹ lè gbọ́kùnrin wẹ̀ mọ̀ pé ìlọ́kọ̀ wọ olówó orí wa àmọ́ tó bá jẹ́ bí ẹ bá fẹ́ àwọn tẹ̀ ń wí yẹn tó máa máa rìn yín létí a máa ṣáta àwọn wá. ìwà nàìjíríà ìjọba ilé rẹ̀ wà ilé rí. ìyàwó náà dà ó fi rà dà wọn ọ̀rọ̀ ti rà nílẹ̀. ṣé o lè yín tó lè fi ṣọ́ọ̀kì ní gbogbo nǹkan ló máa ń kẹ́ ẹ la. ee mọ bẹbí mọ bẹbí mọ bẹbí ó ga. ẹ kú gbádùn ẹ kú fàájì ẹ sàmọ̀sáyé yín lọ ẹ ṣe ń dáadé ẹ ṣe bó ṣe wù yín àwa ń tiyín tiyín náà ń tí <laughs> a a gbọ́dọ̀ lọ́sẹ̀ ara wa kẹ́yìn náà ni <laughs> wọ́n ní ẹ wá kẹ̀kẹ́ sú. nígbà ah. tí a wà ní rúwà falọyín ni ààrẹ kẹkẹ sùn àwọn nǹkan míì náà wà tó jẹ́ èròjà tí yẹn ń lò ń bí apalọ èèní. ee à ń koná mọ kẹkẹ sùn lọ́wọ́ ni mò ń koná mọ lọ́wọ́ ni. irú bá ti ṣe ṣe mo ti ti kẹkẹ sùn kó àrùn náà wọn ti kó tí ì kú. bàbá dúpẹ́ bàbá dúpẹ́. bàbá dúpẹ́. ẹ ẹ ṣeun. ewu lẹ ń ya wọn bí ṣé tí mo jọ lójú yín nìyẹn. kí ló ṣe yín. ẹ dákun torí Ọlọ́run ẹ bàbá dúpẹ́ yaba mú kankan gbàyà. ṣọ́ra yín máa sísìn nísinsìnyí mo. ẹ ní sùúrù ah, àdìmẹ́rù ní sùúrù wọ́n jára rẹ̀ ọgbà yagiyagi tù. jẹ́ kí wọ́n wá yọ ojú burúkú tí ń bẹ lágbárí wọn tí wọ́n ràn mọ́ mi ń gbà yà wọn kẹ́ ẹ wá yọ ọ kúrò ọ̀dàgbà ọ̀dàgbà jẹ́ kí náà ti ń pè kẹ́ ẹ wá yọ ọ kúrò. that is an insult insult kí lẹ̀ ń wo gbàyà rẹ̀ bí ìgbà tẹ́ ń wo tẹlifíṣàn tẹ́ ń wo NTA àbẹ́ ń wo NTV. E ìyàwó ẹ sọ pé kẹ́mi yọ ojú tó dáa ẹ̀yin lẹ fẹ́ràn yín ilẹ̀ ẹ̀yin lẹ ọ tẹ́jú yín má lẹ́nu. nígbà tí ìyàwó tèmi ń lọ kí ló ń wo níbi ìdí ẹ̀ tó sọ pé díẹ̀ ṣe pèkìpèkì. ìyàwó wo ni mò ń wo mo lẹ́sẹ̀ mo ní kẹ́rọ bí ṣe ń jù dìbí jàǹgọ́fà. dẹ́sọ̀ èmi náà sọ pé ìyàwó ẹ tí kìsáyà ni. ẹ ti ń wo ìyàwó ara yín ẹ sì máa làgò mọ́ra yín lórí. ọlọ́run ò ní jẹ́. ẹ wo mo rí pé ìbáyé wà bọ́dà fún yín jàre pé ẹ ní gbogbo àwọn musician tí ọmọ play fún yín tí ọmọ kọrin. music láti wà pẹ́pẹ́ àyìndé wọn kò sínú àpótí ni barista wọn kò nú àpótí ni wàásù wọn kò gbó wọn sínú àpótí sanni gambo ìdàgbàtúnú àpótí rẹ wà ní wọn mọ kọrin oríṣiríṣi sí alẹ́ tì. ẹ ahọ́n yìí lèmi ti ṣèdè yìí kí gbogbo ẹ̀ dákẹ́ ó yẹ ká fúnra wa ní gbogbo àwọn music gbogbo ó fi rọ̀ lọ fúnra wọn. I'm the bench. Hey. Hmm. <laughs> somebody come build my home. Stay with me, dear woman. Cause you love me, I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough, baby. I will be your scapegoat, honey. Cause you came through for me, you gave me breakthrough. many fools for your life They go come as lovers as them disguise But as time goes by now your body be the prize The backside step where you carry na die That's why sometimes I know the surprise Bọ̀dé Fini, ẹlẹ́fẹ́ rí mi. Báwo ni? Àdúpẹ́. Mo fẹ́ ránṣẹ́ ni ṣé wà lè bá mi lọ? Ah, ah, Bọ̀dé Ebony? ẹ̀gbọ́n mi lè jẹ́ ẹ lè rán mi iṣẹ́ tì. Mo ti ẹ̀ jẹ́ <laughs> sáré bá mi ra àlùmọ tó bá ń bọ̀ bá mi cd. <laughs> ok àlùmọ àti cd. yeah. um, ṣé english lẹ fẹ́ ni àbí yorùbá. kí ló mean <laughs> eh, title mo n try láti béèrè sọ́dà tí bá débẹ̀ màá lè sọ pé ah, nǹkan tí mo fẹ́ rẹ̀ wọ́n á dẹ̀ fún mi. <laughs> o oh, serious ah, ṣe movie ni mo rẹ̀ condom ni mo rẹ̀ rough rider tó bá ti ń bọ̀. condom eh, bọ́dẹ̀ bí ni àlejò wa nù ṣé dandan ni kí n lálejò ni kí ló burú nínú kí n pọn mí lẹ́dọ̀ngbẹ àbí wò mọ̀ pé yẹn máa múra lẹ́dọ̀gùn ni. bọ́dẹ̀ Ebenezer tí ò bá sàlejò ọ̀nà ilé gbogbo nǹkan tẹ fẹ́ rọlù ra ẹ wò ìmá ń dara láàmú ni. lóòótọ́ <sighs> dọ̀rọ̀ máa wò mi ò ever mọ̀ pé kí ni yẹn máa ń disturb ara ok now imagine wọn náà wúru wọn sí. kí n máa múrú nǹkan báyìí kí ló dé wà nílé kó wa máa wọrí mi kú dáa ẹ wo àbúrò yẹn ni mo jẹ ẹ̀gbọ́n lẹ jẹ sí mi. ìwà ìwà àti ta ni ìwọ ọjọ́ mọ Richard ni wo wo bí báyìí torí pé akànjọ ń gbénu lé pé mo kàn máa ń rẹ́ńṣẹ́ máa ń fún ẹ lówó ló jẹ́ kó máa jẹ́ bí àbúrò mi look báńkà ni mi I will take care of you I am as handsome as you beautiful. bọ́dà Ebenezer ṣe fẹ́ gbọ́ ẹ gbójú lórí ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá ah, ah, ẹ̀gbọ́n mi lè jẹ́ na àbúrò dẹ̀ mo jẹ́ sí ẹ jẹ́ kí sáyé lọ́ra kọ́tẹ́ ràn mò ń bọ̀. àlọ́ àlọ́ kì í ṣá lórí alábàáhùn ẹnu òsìn lára fọ́kẹ́ mu ẹbí ní ṣé wọ́n nìkan ni ó ní òkété lẹ́yìn àrò ọlá òkété lẹ́yìn àrò tó ní èèyàn kì í gbókèrè mọ́tò tó bẹ́ẹ̀ <laughs> ó ti kìlọ̀ bọ́jú. <laughs> ẹ fi mí ẹ mọ̀ máa wo fún mi fún mi fún mi nìkan ṣáà ló máa ń wà lórí yín. fine òótọ́ mo máa ń rí fún mi mo máa ń wò but anytime tí n bá ti ń wo fún mi báyìí ṣé ìpara ẹni mo máa rí lára ẹ mo kàn máa ń máa jí pé ah kíkẹ́ ẹ̀kọ́ dẹ̀ dàdú kékeré dẹ̀ máa fẹ́. <laughs> ẹ wo bùdẹ́ bìíní. olùgbò yẹn lè ah, bùdá ìwò gbẹmílẹ̀ bìíní. Ay, Benny. That's my baby. Mo ti gbàdúrà jù, but she must sweet the yẹn Yeah, Yẹ́ẹ̀! Ọ̀wẹ́ ti parí, kí Hello, Daddy mo ò gbọ́ yín sà èyí ah, nẹ́tíwọ̀kì yìí máa bá ẹ ló dádì ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ mo wà lórí ẹbí ẹ mo wà lórí ọ̀kadà báyìí mò ń bọ̀ ń ni ẹ bẹ́ẹ̀ ni sà. èèyàn bí ìgbín ní yèègbín o ẹni bí àrùn mi ra òun wé ìyàwó bí a fẹ́ ọkọ bí ẹ mọ o ẹni bí àwọn mà ló ń ra àwọn èèyàn ìbàdàn wa ìjà ọ̀rẹ́ ìjà ọ̀rẹ́ tó pẹ̀lú bá pé àjọ tí wọ́n pè kò sí wá bá jọ àjọ tí wọ́n pè kò sí àwọn tí wọ́n pè kò sí wọ́n ọgbọ́n ní ara wa ṣe. kí ló dé ẹgbẹ́ gàdé ọtí. Ah, bàbá mi kọ́ lọ tí mo kọ́ rí gbogbo yín tẹ̀lé lẹ́bí mọ́sájọ́ mẹ́jọ mo rò pé bí àwọn kankan ti ṣẹlẹ̀ sì máa sọ fún ọ nílé pé o gba àwọn ọ̀rọ̀ tí ó bá ti make sense tí ò ní hydropreneur of the head bọ́mọ̀ sọmọ ń ta hmm. mo ti ní àwọn ọ̀rọ̀ tí ó bá ti ní hydropreneur of the head bọ́mọ̀ sọmọ ń ta kí ló déwọ́ ìṣe ọ ni àwọn àgbàlagbà gbogbo àwọn èèyàn gidi wọ́n ń sọ ọ̀rọ̀ gidi oníwọ́n lẹ́ra wọn lẹ̀ bíi mọ́sà àjọ mẹ́jọ. àwọn èèyàn dàgẹ̀dàgẹ̀dà. kọ́lọ́dà tó nu gbogbo wa yìí. bàbá yìí bọ́ sí i wọ́n ló mú yìí tó pọ̀ jù gbèsè tá ẹ jẹ àwọn ìyàwó yín ti dé. àwọn ìyàwó yín wò ṣé ìyàwó tí yóò sí mbẹ. mo wà bẹ́ẹ̀ wá jẹjẹ wá gbèsè ni. ìyàwó wọn sí bẹ́ẹ̀ ìyàwó ló wà bẹ́ẹ̀. òun <clears throat> lábẹ́ alága àti gbogbo ilé. bàbá dúpẹ́ ra ọtí fifteen thousand. bẹ́ẹ̀ni. bàbá àdùkẹ́ ra ọtí fifteen thousand five hundred. kí ló dé mo pẹ́ pátí ni àbí mo pa àwọn èrò a wò mọ ọtí fún. ìyẹn tó five hundred sí ní ọ̀mí. bàbá fúnláyọ̀ ra ọtí fourteen tars. àwọn kí ni gangan. gbogbo ẹ̀ wá jẹ́ forty four thousand five hundred. Ah, ṣé mi ah. máa ń mutí púpọ̀ ni. Ah, kí ló dé ṣé kí wẹ̀sẹ̀ tún bẹ̀yìn lẹ́rù ni. ẹ jọ ṣé ìbéèrè ò fàjà. tẹ bá fọpọlọ béèrè. good ẹ jọ chief mrs kí ni mo ṣe ṣé mo ṣe kó mọ́nú ilé ni tí mo fi lè ra ọtí fifteen thousand tẹ́ ẹ̀ dẹ̀kú tẹ́ ẹ̀ ra júlẹ̀ kàngbàkàngbà báyìí tẹ́ ẹ̀ rí tẹ́ ẹ̀ lè ṣe sí. Ah, ah, ah. láìsè bàtí láìsè pa pélére àbí mo ní safran safran ò sínú gbogbo gbèsè tẹ́ni mo jẹ. gbogbo àwọn tó ń kó wa pa eh, ọ̀dọ̀ wọn kọ́ wọn náà ló máa gbé oríṣiríṣi wa ló máa kọ́ àwọn ọ̀rẹ́ wa. ó fẹ́ ta sírí rẹ̀ ó fẹ́ ta sírí rẹ̀ ta ló sì sinú nù gbogbo wa. ní wọ. èmi àbí wọ. ìyá ìwọ sìnà tó ń ṣe sìnà kékeré sìnà pẹlẹbẹ àti sìnà rogodo gbogbo àwọn ọmọ nídìí àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ àwọn ọmọ sùkúl tó kọ tíyàwó rẹ̀ bá gbọ́ yọ pọ̀. èwo làbúrò bá yín wí pé ẹ ra ọtí ohun tó bá wo lówó ló lè fowó ẹ̀ jẹ ohun tó wù yín lẹ fowó yín mu yẹn kẹsànwó tiwa ní tiwa. ó bàjẹ́ gan-an please má face, mi ọkọ ẹni kò fèsì. dúró ná ṣé kọlọbọ orí rẹ dojú dé nígbà tó mu ọtí ìwọ àmọ́ pé wàá mutí àbọ̀ ọlẹ́sìn gọ́ọ̀rùn mọ́júngbà náà ó fojú ka iye ọtí tó mu òdòlúgbe kó ń gbèsè ẹ sanwó ẹ sanwó. ìyá dúpẹ́ ẹ rọra nà án ṣé bó ní bàárà yín la jẹ́. ọ̀tán ṣé tó bá yẹ pé gbogbo èèyàn ṣe é rà nù kí ló fẹ́ kù gbá ẹ ẹ sanwó yìí ká tó lọ síbi lónìí anyway mi ò mi ò lọ́wọ́ báyìí sọ sáfẹ̀sì ọkọ lèmi mọ̀ kókàlùkọ̀ gbé bẹ́ẹ̀ ni kókàlùkọ̀ gbé lọ́kọ̀. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. àlàyé tí wọ́n ṣe àlàyé tó mọ́ pọ̀ lọ́wọ́ ni sígbà tí mo jẹ́wọ́ ìmọ̀ra ti fún mi. èwo ni ìbéèrè èmi ló ń bi. àdìmẹ́rin sáà mọ́ ọmọ gbó. ọ̀rọ̀ ẹ̀ ya wèrè o. ọ̀rọ̀ àwọn àlè ẹ̀ ya wèrè. ọ̀rọ̀ àwọn àlè ẹ̀ ya wèrè. àdìmẹ́rin fún èmi ní owó sanwó tó jẹ àdìbẹ́rù sanwó tó jẹ bàbá bàbá àdùkẹ́. ó bá jẹ́ pé ẹ jẹ́ lọ àǹtí lọ́dọ̀ àwọn tẹ́ ẹ lọ bá níta. mo ń gbèsè bá ojú ẹ wọ́n tó bẹ́ẹ̀ bá mọ́wọ́ mi ọkùnrin wa ọkùnrin wa bá mi ọkùnrin wa. sọ̀rọ̀ àwọn tí ń ta ẹ̀yìn tí ò mọ̀ wá ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni mo mọ owó bẹ́ẹ̀ni mo mọ owó mo jẹ káwọn ọ̀rẹ́ mi. àwọn àdùkẹ́ bá mọ́wọ́ bó ṣe yẹ kó búra wọn ìwà wọn ṣọ́ra wọn kò máa yẹ kó búra wọn kí ni ṣáàgò kí ni ìgò ṣáàgò ń búgò wọn mọ̀ pé wàá jọra wọn. ìwà jọ̀wà níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bínú bá kọlu àjọṣe àgbà pọ̀ àjọṣe àgbà pọ̀ bí wàá bá jọ̀wà ìṣesí àjọra wọn tí mú wà bí. ẹ ló fún mi kí ló ń ṣe fóònù láti ẹ̀kọ́ mo ti ń pè ẹ́ tipẹ́tipẹ́ ibo ló wà okay okay jọ títí máa bọ̀ mo ti wà very close to the hotel alright jọ máa pẹ̀rẹ̀ òun náà ìkójọ ti lọ I love you baby that's my baby ẹbí ní ṣéwọ́ nìkan ni ó ní òkété lẹ́yìn àrò ọ̀la òkété lẹ́yìn àrò bójú bá ti rò yẹ kójú tó kété o ẹbí ní ṣéwọ́ nìkan ni o. ẹ wo ẹjẹ kí n sọ ṣe ẹjẹ kí n sọ kankan fún yín àìlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí burúkú mi o. bàbá dúpẹ́ ẹjọ kí làwọn obìnrin fẹ́. Ah, bàbá dúpẹ́ ní sùúrù wa gbogbo ọ̀rọ̀ rẹ̀ ariwo ariwo bígbà tí ẹ ti ń ta oògùn ládùúgbò. ó ni náà nǹkan ìyàwó wa ṣe fún wa ò dáa ah. pàápàá jùlọ ah. ìyá àdùkẹ́. kí ni nǹkan náà ìyá ìwà nílé ń bẹ̀rù náà gbogbo tí sọ̀rọ̀ yọ ọmọ gbọ́ ara wọn náà sì ni. ok first meeting ló kejì. akọ́ra sọ̀rọ̀ jẹ́jẹ́ ni kó mú rẹ̀ wálẹ̀. sẹ́rí tára wá sí kí ni ọkọ làásọ òní. <laughs> bí ìyàrá ru ẹran ìwálé wọn ò ní fi palẹ̀ ya ó dá ẹjọ́ ìyẹn nǹkan pípẹ́ nìyẹn. ẹ dà bẹ́ẹ̀. ẹjọ́ kí làwọn obìnrin ìfẹ́ tá a ṣe fún wọn. kò sí. kí ló tó wá jẹ́ pé wàhálà ló ń kó fún wa ní gbogbo ìgbà láyé yìí. ẹ jẹ́ àwa kàkà ṣe afẹ́yín sí ilé ni gẹ́gẹ́ bí ìyàwó adẹ̀ ń ṣe ẹ̀tọ́ lórí wọn ẹni àdáyélókòwò àdáyélókòwò ẹ láàrin di òru òkè àmà wálé lọ́sàn-án àwálé lọ́sẹ̀ wò tán fojú wa rí nísìnyí wọ́n wá ṣe nípa bámbárì wọn náà fẹ́ máa tẹ̀lé wa lọ bí a bá ń lọ ṣé bí yọba sọ pé bí yàrá ròde a máa gbélé èmi ò fẹ́rú ẹ̀ o. ìwà tí ò tiẹ̀ dá níbo ni a ti ń gbọ́rù yìí ọ̀rọ̀ lọ́pọ̀lọ́ lọ sọ tíyàwó ò bá dáa tí ò wúlò nulẹ̀ kéèyàn kẹrù rẹ̀ ta kọ́ lọ ní tọmọtọmọ wọn dànù gbogbo wa tá a wà ń bí èwo ni ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ nínú wa. kò sí ẹ sọ kò sí kí wàá lọ́wọ́ àtàwọn fi gbà wọ́n láyè. mo wá fẹ́ mú mọ̀ràn kan wà mọ̀ bẹ́ẹ̀ máa gbà. jẹ́ ká gbọ́ tó bá ṣe é lò. water fresh for sọ̀rọ̀. god ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ ẹ̀kọ́ aláyàjẹ tí a bá ti wọlé ń sìn kí oníkálukú lọ lu ìyàwó ẹ̀ lé àlùbẹ̀rí bí ajá ògùn wọn jalè ní. gidi ni ó wọn wá mọ̀ pé yes ọkọ̀ lọ́kọ́ ń jẹ́. Ah, ah, sọ́ọ̀rí ìyàwó tèmi lóòótọ́ ọkọ ni mí nulẹ̀ àmọ́ tó bá di pé kájà ìyàwó ni mí yóò nà yóò nà ah, èmi ò lẹ́mìí ẹ̀ o. babadukẹ. ìyá babẹ ìyẹ babadukẹ ìyẹ. o ní pẹ́ gbọ́ ariwo ó láìs gan. jọba gbọ́ pa mí o ó pa mí o gbàs gbòs gbàs gbòs gbàs gbòs. giant níyàwó tèmi o. bàbá bọ́sẹ̀. o ní pàrọ̀ ẹ̀ padà tani. ó mà náà fẹ́ lọ fọ́ ìyàwó òun lórí. sọgbẹ́nu rẹ̀ falágbá fọ. mo ń gbúrò ajá abọ́ gbúrò ajá bẹ́ẹ̀ yẹn ná ìyàwó rẹ̀ wọ́n tu ajá lẹ̀ fún un ajá ni ó jẹ yẹnayẹna wo jẹ́ kí n sọ kankan fún ọ orí pé ńgbà tẹ́ ń pariwo tẹ́ ń jà tẹ́ ń sẹ́wẹ̀ ìfẹ́ tó ní kálukú ń lò pẹ̀lú ìyàwó rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni orí pé mi àti ìyàwó mi lọ́ba la gbé kú mi tàwà láàrin ta gbé lọ́ba wọlé lọ ìwọ ń sí ẹ mọ́ gbé lọ́ba lọ pa ìyàwó ẹ ọlọ́gbọ́n ti advice. nǹkan tí mo fẹ́ sọ fún ẹ o mọ̀ pé mi ò lè ṣe statement tó bá ń wọ̀n lọ fọ́ ìyàwó ẹ lórí ó wọ̀n kó má fọ́ lórí èmi tèmi ìfẹ́ ìfẹ́ lèmi pẹ̀lú ìyàwó mi wà láyé orí ẹ burú orí ẹ burú lọ́fọ́ ló ṣe bí alágídí alágídí ìkejì ẹ ti lọ lọ́fọ́ lórí. àti ẹ̀mọ́ mi àwọn ilé wọ́n bad girl. baby ṣe mọ̀ pé òun pass gan ṣá ọlọ́run bá ń gbọ́ sórí tó ṣe máa ń pass lọ́dọ̀ mi bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ ní good qualification tó bá fẹ́ ṣiṣẹ́ báńkì wa. <laughs> màá try my possible best. Mm, you have to try. gbogbo àwọn managers ni àwọn ọgbà ọ̀fọ̀. bọ̀bọ̀ yìí báà ló ṣe já wọlé náà. báà lèmi ṣe máa já wọlé reception ló ti san room tó wà fún mi náà. dúró náà kí lélẹ́yìí tí mo tẹ̀ báyìí tó ń ṣe yìí náà. kí ló jẹ lójú ẹ. but the last time tí mo wá sọ́dọ̀ ẹ̀ tí mò ń bá ẹ pọ̀ nípa àwọn babes yìí wetin you tell me wọn ló ń sọ̀rọ̀ nípa decorum ló ń sọ̀rọ̀ nípa policy olóòfẹ́ wọn pé òun carry wọn along ni ipò kéré sí ẹ kí wàá lélẹ̀ tó wà ń ba àpò yẹn sí. ok ọ̀rẹ́ lajú ẹ̀ kò wọlé ṣé lè jọ ọmọ dúdú tó rí ń jọ yẹn. ọmọ pé èmi ní touch mo dẹ̀ wọ mask lọ́wọ́ tí mo wá sílẹ̀ i know wetin i dey talk now ọmọ aláàrán ọmọdé ìwọ̀n gan mo ní kò gbé fún mi àṣé òun pa akuru mọ́ wọn you come dey hire me for street of Lagos abi. <laughs> ọ̀rẹ́ mi sórí àwọn ọmọ eléyìí tó rí kì í ṣe àwọn ọmọ tó lè bá sọ̀rọ̀ sórí tọjọ́ yẹn àwọn ọmọ tá à ń kán lẹ́sìn ó free láti bá wọn yẹn sọ̀rọ̀ but for her don't go there. ìwà àtàwọn ta ni see this thing no matter bí ojú level yìí lọ́nà i go change am for you i swear down i swear to god see guy as i dey live here now make no try hala my number o cause if you do am lásán máa já ẹ lórí aago ni ó fọkọ kó jojú ayé gan ó fi pò smart àbí. fọkọ big time effort. Mm. Bọ̀dá Ebenezer, kí ló ń ṣẹlẹ̀? Má dọ̀rẹ́ mi lóhùn. Ó mọ̀ pé mo máa ń sọ fún un. Mo ní pé tó bá tiẹ̀ máa tíra láti mọ ọmọ kó má mọ ọmọ níbi tí mo wà. <laughs> Ṣígbà tó bá ń wá sínú ilé wa tó lọ ń wúrú ẹ̀yìn sìn. Ṣé ìwọ̀n tó bá yẹn dá? Ṣé ìgbà tó mo ṣe right now? Bọ̀dá So that's good. Mm, okay. Oh, the tea lolly and sing you. Good one, ẹjọ rẹ bínú bá kọlu eh, àjọṣe àpapọ̀ àjọṣe àpapọ̀ bí wàá bá jọ àìṣe sí àjọra wọn tí mo wà bí eh. ọ̀pọ̀ rí dúró ń gbàgbọ́ ń fẹ́ ra wọn dúró ń gbàgbọ́ ń fẹ́ ra wọn ọkùnrin dìrìdì àyà oh, dúró ń gbàgbọ́ fún mi láyọ̀ fún mi láyọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́. mo bá òfin ọlọ́run ni mo bá òfin ọlọ́run mo bá òfin ọlọ́run ni mo bá òfin ọlọ́run mo bá òfin ọlọ́run ni mo bá òfin ọlọ́run ni mo gbọ́ ohùn ọlọ́run mi mo gbọ́ wípé kí n tẹ̀lé ọlọ́run mi mo gbọ́ ohùn ọlọ́run mi mo gbọ́ ohùn ọlọ́run mi mo gbọ́ ìpè ọlọ́run mi níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ inú bá kó lu àjọṣe àpapọ̀ àjọṣe wọn àpapọ̀ sí wa bá jọ àìṣe sí àjọṣe sí àjọra wọn. ẹ gbà mí omi tí mo fẹ́ fi wẹ̀ aṣọ ọlọ́mọ yìí tún fi fọ̀ Fúnláyọ̀ Fúnláyọ̀. má mo lọ. omi tí mo fẹ́ fi wẹ̀ kí ló dé tó fi kọjá. ẹ́ mo ti sọ fún ẹ wípé kò yé fi omi tí máa fi wẹ̀ yé fi fọṣọ àrífín ẹ ti pọ̀ jù sí mi àrífín ẹ ti ó ti pọ̀ jù. mọ́mí máa pọ́n. wàá pọ́n ní ìtọ́rùn náà yìí. wàá pọ́n wà á pọ́n ó dà lọ́gbẹ́kẹ̀ nísinsìnyí kò dẹ̀ lọ́pọ́n fún mi kí rómi fi wẹ̀. ní kíákíá iná tí mo tún kalẹ̀ yìí kò fẹ́ lọ gbẹ́ mi ò parọ́ sọ́rí bẹ́ẹ̀ mo tún kalẹ̀ o ọlọ́ọ̀lẹ̀ jẹ́ kó òrùn tó rọ̀ yìí kó gbẹ kó tó dé. ọ̀rọ̀ kan náà lè máa sọ bí adití ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ jọ pẹ́ ọlọ́ọ̀lẹ̀ that means pé kò sí ọ̀kan tó jọmọ àlè láàrin wa. bẹ́ẹ̀ni ìwé àkọsílẹ̀ náà rèé o. ẹ gbé fún un èèwọ̀ ẹ má gbé fún un kí ló dé. táwa ni ojúlówó tàlàyédèrò. èèwọ̀ ni. ojúlùyẹ tàn mí jẹ mo ń wo náà ìjọ tí mo ti rí nbí ìnáwó ìjọ náà mo ti ń wo ojú rẹ pé ojú tí mo ń wo lọ́kàn tó jìnnà sí mi ojú ọmọ àlè ni. a fẹ́ fẹ́ ìran yẹn pa. báyìí ó fẹ́ràn yín pa. ẹnu wèrè bẹ́ẹ̀ ṣe jòló yìí sọ́dà kí nǹkan tí ọ̀dà mọ̀ bọ́ lẹ́nu. ẹ wo ẹ̀gbọ́n mi gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn ò báyìí ní rárá. èmi adébọlá ọlá òtún ọmọ adégorí wọn òbí mẹ́tàlá bàbá ńlá kó bàbá yín rèé débẹ̀. mo bí bí tí wù kí yálò fi gbókùn tó inú òrùn láfíìsì ẹ e. ẹ lọ tí o lọ ta ni bàbá mi. wọ́n làkọ́ bí mi bó wá ní àwọn èèyàn ti rí gbogbo ohun tí wọ́n sọ yìí àkọ́bí ló pe àkọ́bí náà ní gbogbo wá sì mọ̀ ọ́ sí. tí ìrẹsì bá ń pàkúta ṣé ẹrù mu onírẹsì ló ìka tí sórí máa ń jẹ èjò tó bá wò déjà kó ṣú ara ẹ kó má gba ojú déjà lọ kọjá. ìyá rẹ ló sùn òun ni a sọ fún kíkàn lọ dẹ̀ kan sẹ́yìn pé ìyá rẹ ti rọ bí ewé orí ibi tí mo ti wá ń gbòòrò is a staff man. tọ́jú kọ wọ́n ti lẹ́yìn ni bàbá kíkẹ́ lọ sẹ́ńpẹ́ wọ́n ti láwọ̀ ìyá ni ká súnmọ́ bí ká wá jó ìwẹ̀yìn wo. èmi ò bẹ̀rù èmi ò bẹ̀rù. ìbá wa jẹ́ pé mo jẹ́ ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí kí ló kàn mí pẹ̀lú ètò tẹ́ ń ṣe kì bá bàjẹ́ ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ bàjẹ́ mi ò sì ní jẹ́ kó bàjẹ́ torí ẹ̀yin ò wípé ìmọ̀dò ìbáṣe bí ẹlẹ́dẹ̀ ni yóò bàlú jẹ́ bí ẹrú bá jọba ìlú ò ní kan ní tí n bá ń sọ ní ẹgbọ́ kò lẹ́tọ̀ọ́ sóde. bẹ́ẹ̀ kí wàá sọ fún ẹ o tó bá wá fẹ́ tó bá wá kọ̀ ìṣojú ẹ̀mí ẹ̀ báyìí ọ̀làdéjì náà ti máa jọba tó bá wá kọ̀ tòun náà nígbà màá wá jẹ́ kó jẹun nínú ilé kó lọ ṣanwọ́ lódò sọ́gbọ́n tó lè dá kò sí wá tó lè wù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi mú fún mi láyọ̀ lọ. ẹ sọ fún ẹ sọ fún. ìwọ ẹbí ní ìwọ tí mo ní kó máa bá mi tírèènì ọmọdé yìí kó máa ṣojú kó máa ṣẹ̀yìn mi ìwọ ló ti wá ń lọ mọ́rin ẹ ló ń wo ẹbí ní níwọ. Ah, àdáde ẹ ti ń ṣẹ mi so ẹ ń ṣẹ mọ́lẹ̀ yìí ni ó ti pẹ́ tó ti ń ṣe é. ẹ fẹ́ràn ṣolóńgbò èmi ò ń ṣe àkọ́kọ́ láàárọ̀ lọ́sàn-án alẹ́ ìtò tí ẹ̀ wá dùn mí jù ìdájí ọjọ́ kan kùtù hàì mo ń fẹ́ gbọ́ owó lójú oorun ni wọ́n ṣe jí mi nìyẹn níwọ̀ òun wóró ọmọdé yìí kí lọ́jọ́ orí ẹ̀ sọmọdé gbọ́wọ́ kí lọ́jọ́ orí yìí kí twenty three ṣe rí nǹkan tí mò ń sọ dáadáa child abuse ẹ wò ẹ wò sẹ́ni tó ń wo ó gbogbo gbà ló máa ń wo. Ah! ó dáràn ẹ ti ní. ẹ gbọ́dọ̀ yẹ kọ́ lọ. tó bá tẹ̀ wá ń rún gbogbo ọmọ ládùúgbò ṣó yẹ kó jọ́ ọmọ tèmi tẹ́ ẹ̀ dúró ná kí ló wọ̀n. ibi tó wà yìí kò aṣojú ìbí pẹ̀lú ẹ̀. òkété ti borò àṣírí tú ilẹ̀ tí ah. mo lóró sí gbangba àkàrà ti tú sẹ́pọ̀ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ti dé gbangba ó wá dójú ayé rèé lóde. ṣé etí ẹ̀ di ògbọ́ ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ò lè sọ̀rọ̀ etí ẹ̀ ti di ó gbọ́n tí mò ń wí mọ́ bébébé ni tí mò ń sọ mo ní ta lẹni tó fún ẹ lóyún orí ló fún ẹ lóyún tí n bá bù ẹ mọ́ ibẹ̀ yẹn tí n bá bù ẹ mọ́ bẹ̀ yẹn wo bí ìgbà tí èèrà bo ṣúgà ni mo ṣe máa bù ẹ o oh, tún lè sọ̀rọ̀ síta mọ́. bàmí bàmí léèrè bàmí mo bìtì kọ̀ ọ̀ṣọ́ ẹni tó fún un lóyún o ti lóyún sẹ́ tó o bá bì tí n bá fún ọ nífọ̀nù eyín méjì ní ọ̀bọ̀ lẹ́lẹ́nu ẹ̀. mi ò lè bí kí ló dé. <laughs> mi mọ bí ṣe máa bí ni torí eléyìí ti lóyún báyìí bó fi kò rí fífi kò sẹ́ni tó fún un lóyún. olóyún bẹ́ẹ̀ ni láì ṣàṣù ẹgbẹ́ ìjọba torí ọ̀rọ̀ lọ́wọ́ ní ẹ fi mọ́tò káǹkó oyún lẹ́wọ̀n àfi ń káǹkó sọ́dà bẹ́ẹ̀ ẹ mọ̀ gbà mí o. ẹ má wọ àkọ́ wa làwọn ẹ̀yà. lóyún láì ṣe fájí mẹ́rin o. ó lóyún. ọmọ tí bàbá rẹ lókè tí ìjábọ̀ lé. àdáràn àmọ̀ wà dáràn báyìí o. ó dáa náà ni. èdè mọ̀ wọ ní kábọ̀gà. ó dáa náà ni. ọmọ kẹ́ntì ọ̀bọ̀ oh. ẹ mọ̀ gbani ẹ làjá. àwọn méjì náà ti lóyún ni. adarán o. ó dáa ni ó ti dáa ni ó ti dáa. ẹ ẹgbẹ́ lóyún orí yín aburú ni ẹ fọyún káàkó láì ṣaṣọ bàtà ẹ gbà mí. ń gbórí fún yín ẹ ń jẹ́ pẹ́lú ọ̀pọ̀lọpẹ́ fúlàní ni wọ́n fi wọ́n ní ọ̀dà àgàgà ìbọn burúkú yìí ẹ̀yin lóyún ẹ lóyún ẹ dà padà sí ilé ẹ̀ tí kò wá ẹ gbà mí ẹ gbà mí ẹ̀yin mo yún tà ń kọ́. ẹ̀yin bẹ́ẹ̀ kan burúkú làwọn máa ń ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta inú sì ń bí mi inú oorun mi èmi ọmọ tẹ̀ ẹ́ lè káàbọ̀ jáde èmi ọmọ tẹ̀ ẹ́ lè ṣe káàbọ̀ kí ló dé ṣùgbọ́n ló fọ ẹ lóyún. tèmi bàjẹ́. náà mà ló mi náà lóyún. kílódé ẹ bá pààyàn nù lé wọn á gbogbo yín o yóò dé tẹsán tó rárá o. ẹ ẹ gbọ́dọ̀ bàbá dúpẹ́ ẹ dúró. ẹ wá náà sẹ́ẹ̀jẹ̀ wo alájẹsẹ́kù ni àbúrò òsì wo wá péjọ tẹ́ ẹ̀ sọ́ọ̀sì bí ẹran aṣẹ́wó kí lọ́ọ́ fariwo ṣebí ìjọ ọjà ni. Ah, ah, ọlọ́run ni ọkọ yẹn ló ló kú àmì àrí yẹn lẹ́sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yin burúkú rádaràda yìí ẹ̀rílẹ̀ ayé ẹ̀yin ojú ti tì yín olóòbùkù yìí ti disbro tó yín fáwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tán dì yín. ọmọ wo nu. Ah. ẹ̀yin ọ̀dàlẹ̀ méjì ebi ní ebi ní. ẹ jọ ẹ jọ ẹ wo dókítà dédú yìí dípsì ọmọ mi alálùbárí mo jẹ́ nìyẹn ìwọ wo wà selfish dúpẹ́ o selfish kí ló dé tó advice àwọn ọ̀rẹ́ méjèèjì wípé ìjọba fẹlẹ́mọ̀sán ṣọ́ olóṣọ́ wà lúwo wo disgrace kan fọwọ́ fà sí ordinary tenant co-tenant ló fún ọ méjì lóyún ó yẹ kó máa advice wọn. síbẹ̀ lóòótọ́ bá mi ẹ̀yin náà dé mọ̀ mi àmọ́ ọ̀dàlẹ̀ làwọn méjèèjì yìí o wọ́n ń ṣe ni mi ò mọ̀ wípé nǹkan tèmi náà ń jà wọ́n náà ń jọgbọ́n jẹ́rìí. ẹjọ mi ní what. bíní náà ló fún mi lóyún bá mi. you graduated. bórí rẹ bá bẹ bórí fọ́ pé bórí fọ́ dàrọ kàsùn rẹ nu. bẹ́ẹ̀ ṣe gbé orí lọ kẹ́ ẹ lọ sẹ́rí máa gbà kórí irúfẹ́ jẹ èmi ò lè dúró lójọ́ o orí olúmọ òkè fọ́ ṣe ta bẹ́ẹ̀ kúta tọwọ́ búrò sábàbà yóò di lẹ́lẹ̀ tí mẹ́ka gan bó ṣe kọ́ tọwọ́ sọ di lẹ́lẹ̀ débi olúmọ sọ́yìn òkè lẹ́pẹ́ yìí ìyá ń jẹ́ ẹ túbọ̀ gbórí lọ lórí ọmọ ọlọ́mọ tí ẹ tí mọ̀ bóyá ẹgbẹ́ yìí lè fẹ́ para yín sí. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí àti ìyẹn from the office mouth ẹ̀gbọ́n ẹ̀yin náà pín oyún náà fún àwọn náà ẹ gbé oyún fún wa bí. lómi òjò ìka burúkú mo ní kinní yókíyókí. ní ọjọ́ karùn-ún kini? kínní ò me. O ọjọ́ karùn-ún fún kejì ọtún wẹ́rẹ́ karùn-ún fún kàtà ìwọ ló gbé oyún fún wa bí wọ́n kọ́. dáàbì náà ìwọ ló gbé oyún fún wa bí wọ́n kọ́. kì í ṣẹjọ́ wọn kì í tó bẹ̀rẹ̀ sí ní fowó ń pokúfo ẹ́ tó bá jẹ́ wípé ibi táwọn bàbá wọn ti máa gẹ fìlà ìyà ìrẹ́rù kiri tí wọ́n mójú táwọn ọmọ ìtọ́ bá wa tọ́ ìwọ́n ni ṣó yẹ kí lèyìn kí wọ́n mọ́lẹ̀ kó fún ọ lórí. Oh. ooo oh, ẹ jọ bẹ́ẹ̀. madam ó dùn mí pé ẹ̀yin lẹ sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé ìyàwó mi ló sọ̀rọ̀ yìí akọ̀gbájú ni màá gbá bọ̀tẹ̀yìn náà ò ẹ̀ bọ̀ lọ́wọ́ gbájú o. akọ̀gbájú báwo ṣe máa gbá ìyàwó mi lójú. ló wá ta mí láyà bíi tí àtìmí wà. ṣáàpàbẹ̀ ni àtẹ wà ó yẹ kí n jìn lẹ́sẹ̀ ni. sọ̀rọ̀ lẹ sọjáde lẹ́nu ẹ̀yin náà wò látijọ́ talaye ti dáyé Ọlọ́run dá ọkùnrin pé kó jáde kó ń lé kó wá ń táwọn fámìlì ẹ̀ máa jẹ lọ kó dẹ̀ ṣe fàájì fẹ́rẹ́fẹ́ Ọlọ́run dá obìnrin kó bọ́ oúnjẹ tọkọ fẹ́ jẹ kó dẹ̀ tọ́jú ilé look at you ẹ responsibility ẹ fi sílẹ̀ ẹ ṣọ́ àwọn ọkọ yín káàkiri ọmọ lóyún mọ́ yín lára ìgbóná wà lára yín gan ni o ó wà lára yín tí ì ṣe díẹ̀. ara ti ní ọjà bàbá mi kò ní ìrọ̀ tí ì sọ yẹn gan ni ṣe fún ìrọ̀ sá gbàgà ìrọ̀ tí ì ṣe tó sọ yẹn gan ni ṣe fún ìrọ̀ ẹ̀yà tó tiẹ̀ fún ẹ̀mà náà ló ní fún omi rárá tí o bá mú omi tó tiẹ̀ fún ẹ̀yà kó dà sílẹ̀ kó dà fún wa kò ní ṣe nǹkan náà àmọ́ àwọn ọmọ gàrọ́ jà fún olórí burúkú bẹ́ẹ̀ táwa kò ní tiẹ̀ fún ìlú burúkú tí àwọn ọmọ wa ti hàn jẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ àmọ́ a fi yanjú ọ̀rọ̀ náà tí ò ní kí wàhálà kankan tí ò sì ní sí ìgbàgbọ́n bàbá tó ṣe fún dúpẹ́ ìwà àrọ̀ fún dúpẹ́ àti fún ìyá dúpẹ́ ẹgbẹ́ àyè fún wọléwọlé ṣẹgbẹ́ wọléwọlé ẹ bàbá náà bàbá òpó òpó báwo ṣe máa pọmọ fún mi lóko fún mi láyọ̀ lórúkọ ẹ̀. aṣara kan lọ́wọ́ fún dúdú ló fi pè fún ìpó àbí kò mọ̀ pé dúdú lọ́wọ́ fún ráyọ̀ ìyàn aráàlú tiẹ̀ fún ìyàn aráàlú fún un ní oyún àbí bẹ́ẹ̀ kọ́ bàbá tó tiẹ̀ fún fún ráyọ̀ wá wọlé pẹ̀lú ìyàn tó tiẹ̀ fún ìyàwó ẹ̀ ká wọ̀ fún eré ká sọ̀rọ̀ náà ká yanjú ẹ̀ pẹ̀rẹ́pẹ̀rẹ́ náà ìyàn tó tiẹ̀ fún ìmọ̀ràn ìgbé ìra fún ìkùnrin fún ìkùnrin tí èèyàn méjèèjì tó ti jẹ fún jẹ fún jẹ fún kẹrin fún ló tún á jẹ fún ìwàrà ìwàrà gbé fún oyún bẹ́ẹ̀ bá ṣe fún ọmọ rẹ̀ ìyá ẹ̀rọ jọ gangan nígbà tí ìyá tó ṣe fún kékeré gan ó ṣe fún yọ̀dí yọ̀dí yọ̀dí pẹ̀lú ìkùnrin òun náà ló tún wá jẹ fún ìkùnrin lójú jẹ fún ìwọ ẹwù tí ìyá ẹ bọ́ sí rẹ̀ gan ìwọ gan fún ẹ lọ́wọ́ báyìí. tí bá rí ìyá fún abẹ́ sẹ́gbẹ̀jọ tí ọmọ mi ṣe báyìí tí ẹwà kan ṣe báyìí ṣe báyìí eré tọ́wé rò sórí ìwọ ìwọ kí. olórí tí bàbá rẹ. ṣé jọ́dọ̀ fẹ́ dá nìyẹn. God bless you. Èyàn ní ẹ̀rọ. Èyàn ní ẹ̀rọ. Bàbá dúpẹ́. Èyàn ní ẹ̀rọ. Bàbá dúpẹ́. Ìwájò wa níjẹ́ Bínú bá kọyún àjọṣe àpapọ̀. Bí wàá bá jọ wa ìṣesí àjọra wọn. Tí mú àgùntàn bọ́wọ́ rìn. Ìwájò wa, ìwájò wa ẹ̀ ṣàgò ṣáàgó ń gbúgò ẹ̀gbọ́ ṣóyẹ kan búra wọn ìwà wọn jọra wọn kò máa yẹ kan búra wọn kí ni ṣáàgó kí ni ìgò ṣáàgó ń gbúgò wọn mọ̀ pé wàá jọra wọn ìwájọ wa níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bínú bá kọlù àjọṣe àpapọ̀ àjọṣe àpapọ̀ bíwá bá jọ àìṣesí àjọra wọn tí mú wa kú. gbàgọ̀ ń fẹ́ ra wọn dúró ń gbàgọ̀ ń fẹ́ ra wọn ọkọ rìndìnrìndìn aya ò gbọ́n o dúró ń gbàgọ̀ ń fẹ́ ra wọn ìrírò ń borù ìrírò ń borù dúró ń gbàgọ̀ ń fẹ́ ra wọn. ìwà jọ̀wà níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bínú bá kò ní wájọ ṣe àpapọ̀ ìwà bàjọ́ àìṣesí àjọra wọn tí mú àgùntàn kọ́wọ́ rìn. èèyàn bí ìgbín níyè ìgbín o ẹni bí àhùn nira ń wé ìyàwó bí a fẹ́ ọkọ bí ẹ mọ́ o ẹni bí àhùn mà ló ra ń wé. ìwà wa níjẹ́ ọ̀rẹ́ inú bá kò dùn àjọṣe àpapọ̀ àjọṣe wọn àpapọ̀ sẹ́. bí wàá bá jọ àìṣe sí àjọ ra wọn tí mú àgùntàn kọ́wọ́ rìn. ìwà àjọ wa níjẹ́ ọ̀rẹ́ mi wá ìwà àjọ wa níjẹ́ ọ̀rẹ́ mi wá bàbá mọ̀nú ara wa ṣe làpá ara wa rìn bàbá mọ̀ra wa ṣe làkọ́ mọ̀ kò lù bọ́ ìwájọ àníjọ rẹ mi wá. ìwájọ àníjọ rẹ jọ rẹ bínú bá bínú bá kò ní ṣe àpapọ̀ àjọṣe wa papọ̀ bí wàá bá jọ wàá bá jọ ìṣesí ìwájọ rẹ àníjọ rẹ jọ rẹ bínú bá kò ní àjọṣe àpapọ̀ bí wàá bá jọ àìṣesí àjọra wọn tí mú àgùntàn kọ́wọ́ rìn. ìwájọ wa ìwájọ wa ẹ e. ṣàgò ń búgò ṣàgò ń búgò ẹ gbọ́ ṣó yẹ kán búra wọn ìwà wọn jọra wọn kò má yẹ kán búra wọn kí ni ṣàgò kí ni wọn mọ̀ pé wàá jọra wọn ìwájọ wa níjẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bí wọ́n bá kọlu eh. àjọṣe àpapọ̀ àjọṣe àpapọ̀ bí wọ́n bá jọ wa ìṣesí àjọra hàn tí mú wa kú eh. sọ fọwọ́ rìn. dúró ń gbàgọ̀ ń fẹ́ ra wọn dúró ń gbàgọ̀ ń fẹ́ ra wọn ọkọ rìndìnrìndìn aya ò gbọ́n o.